Hallelujah o. Hallelujah, hallelujah, hallelujah. Ẹ máa wọlé bọ̀ o, ẹ máa wọlé bọ̀ o. Lórúkọ Jésù Kristi gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ tàǹpà pẹ̀lú prógrámù àṣálẹ̀ yìí. Ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Irú ẹni bẹ́ẹ̀ kó dàkọlẹ̀ bò ní orúkọ jésù kristi ìbájẹ́ wòlíì ni. Orúkọ, Jésù, Kristi, ìbáàjẹ́ àfáà ni ìbáàjẹ́ babaláwo ni ìbáàjẹ́ mẹ́ta lọ́kan hmm, ló fẹ́ dojú ètò ta fẹ́ ṣe ní àṣálẹ́ ètò fẹ́ dojú ẹ̀ bolẹ̀ ló ní ara ń kàn òun rí ń ta òun rí òun yí òun fẹ́ da ètò tá a ṣe láàmú láṣálẹ́ yìí ètò tá a fẹ́ ṣe tá a bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tó bá lóun fẹ́ dàrú òun fẹ́ gbé. Be channel yìí òun fẹ́ gbé program yìí àbó òun fẹ́ rìpọ́ọ̀tù ẹ̀ fún ẹ jẹ́ kí n gẹ kìlìfì lámì dáadáa ẹ̀yin èèyàn mi ògún wà o ẹ̀yin èèyàn mi ògún wà kí ni mo wí ògún wà ògún wà o ẹ má bàa sọ pé kò sóògùn o ògún wà o ńṣe náà lò fún mi náà ní ayípápá ayípápá ayípatì ayípatì ọmọ òde sáré gàbẹ́rẹ́kì bẹ́ẹ̀ ni gúléje gúléje ọlọ́mọ plenty program tó fẹ́ ṣe láṣálẹ́ yìí ńṣe ni kó o sùn kó o bẹ̀rẹ̀ sí ní mórun lójú páálí lèmi náà bá ṣe kíni <laughs> ni mo bá ṣe kíni ni mo bá jẹ ṣíkìnì tán kí ni mo jẹ ṣíkìnì tán sí ni ṣíkìnì gbogbo náà àti àti potato potato potato díndín kí ni mo jẹ tán sí ni <laughs> ni mo bá mú oorun yìí <laughs> ogun wa o débọ̀ ń ṣe bàbá ńlá ogun ah ó sa ogun yẹn ó sa ogun yẹn mo gbé fún mo gbé fábúrò mi débọ̀ mo gbé fún mo gbé fún mo gbé fún. Mm. mo gbé e fún ó sa oògùn yẹn ní pé kíni kí n bẹ̀rẹ̀ sí ní sùn lèmi náà bá gbẹnu sókè bí ẹnu ajúwèélé ni mo bẹ̀rẹ̀ sí ní sùn ni mo tún lálà ni mo ríra mi tí mò ń ṣe program ah ọmọ ènìyàn wọ́n ń ṣoògùn sẹ̀lẹ̀ oògùn wà o tán bá ti tó bá ti fẹ́ ṣe program wọn wọ́n máa gbé ti lébọn ni straight ẹ̀ eh, òun náà ló mẹ́mi náà sọ pé mi náà fẹ́ hùwà ọmọ ọkọ̀ pẹ́nikẹ́ni tó bá ṣe kí tó bá fẹ́ tamper pẹ̀lú program tá a fẹ́ ṣe lálẹ́ yìí tó lóun máa gbé wálẹ̀ gbogbo ohun tẹ́ni náà ní ó di gbígbé wálẹ̀ ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti èmi mọ́ mo dẹ̀ ti ṣíà ẹ o ṣẹ́ẹ̀rí para oògùn náà nìyẹn mo ti ṣíà ẹ o àti ìríkó hàn àti ìríkó hàn o àti ìríkó hàn lódì kejì ṣùgbọ́n èmi sọ fún yín pé irọ́ lẹ pa hmm. irọ́ lẹ pa irọ́ lẹ pa ajá ìjòbì ó ṣe èèwọ̀ ṣe rí pé mi náà ti ń pọ̀fọ̀ <laughs> àjọ máa rúnra wa ni ẹ̀ka lẹ́jàre ìyá mi bàbá mi ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ajá ìjòbì o hmm. ẹni bá ní prógráàmù àṣálẹ́ yìí òun fẹ́ gbé wálẹ̀ àwọn ogun ọ̀run á mi gbélé ayé ẹ̀ wálẹ̀ tó bá lóun fẹ́ rìpọ́ọ̀tù nǹkan tí mò ń ṣe yìí tó bá lóun fẹ́ rìpọ́ọ̀tì ẹ̀ fún Facebook pé mo dárúkọ òun bẹ̀ kan gbé wálẹ̀ ọlá títóbi ọlọ́run ọlá Sunday tá a wà yìí ọlá pé níjẹ́ ọjọ́ ìsinmi ọlá Kùránì Azim ọlá àwọn màámi àgbàlagbà oyè àwọn màámi nínú pẹpẹ tí wọ́n jí mi tán ni what can fa ọrùn what can Ani mo tún wà lójú oorun mo tún ṣe prógráàmù <laughs> ẹ̀yin Abíọ́lá ọmọ plenty ẹ̀yin dà <laughs> gbósà gbósà gbósà <laughs> Mr. Maradona Mr. Ewenje <laughs> eh, eh, eh. Mr. Olaniyi. Hmm. ẹ bọ́ ibẹ̀ o at Mr. Elvis Débọ̀ Ọláníyì ẹ̀ mo bá yín gborúkọ yín sí Mr. ewé ń jẹ́ ọlọ́mọ plenty àwọn plentiful àwọn náà ń jẹ́ àwa ni nọ́ńsà ògiri ògiri òwò ògiri òfọ́ ògiri òṣèkì bọ́dì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ a ṣe election nílùú wa lẹ́nìí èmi náà fakọyọ èmi náà lọ tò èmi náà lọ tò torí ọlọ́run má jẹ́ aṣẹ̀wọ̀n ìlú òyìnbó lórí pé o ṣe election àbí kò sanwó ọ̀fẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá wa sọ lọ jàre o mi mọ̀ kan tó dé tí wò ó tí ì ṣe ìwọ ló mọ̀ a àmọ́ ṣe àṣà ìṣe àṣìkẹ́ta láyé bọ́ ní má lo bẹ̀yẹ má lo bòmíì Ah ah, àwọn ọlọ́mọ plenty a ní tẹlifóònù tá a fi ń ṣe prógráàmù lóríṣìí mẹ́jọ bẹ́ẹ̀ ni tọ́ba wọn fẹ́ gba ibìkan wọlé àwa náà àgbàbòmí àgbàbòmí ìwọ bọ̀tún yọgbó sí yọ gẹ́gẹ́ bí mo ṣe so sọ jàre ẹ̀yin èèyàn mi hmm. ogun wà ṣẹlẹ̀ o ogun wà ṣẹlẹ̀ Mr Debo ó ṣe oògùn yẹn ó ní ayípápá ayípápá ayípatì ayípatì ọmọ oje sáré gúléje gúléje program tọlọmọ plenty fẹ́ ṣe láṣálẹ́ yìí lórí òun kó ṣe kí ni kó bẹ̀rẹ̀ sí mo ti rí nǹkan tí mò ń wá ṣe rí pẹ̀lú lè ṣe ranjú sílẹ̀ rokoto kí ni mo sọ <laughs> mo náwó akẹ́ àwọn àtọlọ́mọ plenty. Mm. mo kí gbogbo wa wípé akale kálẹ̀ wa kú dédé wòye o God bless you God bless you as you join me tonight it is well with you in Jesus name um, mo fẹ́ fi àsìkò yìí ṣe ìdárò ọ̀kan nínú wa. No torúkọ ẹ̀ jẹ́ ìbùkún emmanuel he happened to be a a prophet a shepherd. Ah, àní má yoro. ọ̀rọ̀ a prophet a shepherd a blogger different from me i'm not a blogger. I'm a, an evangelist. May Jehovah Almighty rest his soul. He passed away yesterday after a very long battle. Hmm. Hmm. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹsẹ̀ mẹ́fà. Ẹni tó ṣe ni ó máa kú. Ẹni tí wọ́n ṣe ó máa kú ó mà ṣe o ìbùkún Emmanuel tó bó ṣe kọ ìrìn àjò tiẹ̀ òun nìyẹn ẹ jẹ́ ká ká ṣèrántí ẹ̀ fún ìṣẹ́jú méjì ráńpẹ́ nítorí pé hmm, one soldier is gone in Celestial Church of Christ àwọn Awikonko may Jehovah Almighty rest his soul ẹ bá mi gbàdúrà fún ìnira tó bá kúrò láyé kó má bàa nira òun wọnú kòtò nígbà tí a bá fẹ́ ṣe ẹyẹ ìkẹyìn fún kí olúwa ọlọ́run ọba elédùnmarè kó bá wa ṣekú ní ìdẹ̀ra fún kí ọlọ́run ọba elédùnmarè olújọ mímọ́ kó bá wa gbọ́n yẹ rè kó bá wa gbọ́n yẹpẹ burúkú kúrò lójú ẹ̀ kó bá wa pa àṣìṣe rẹ̀ kí ọlọ́run ọba elédùnmarè. ìsèpìtì ìsèpìtì ìsèpìtì ìsèpìtì. Amio, may his soul rest in peace I followed him even though people may, might not know I followed everything he himself might not know But tó kúrò tó gbà kú tọ́nu lọ tó lóun Hmm. nàìjíríà Nigeria, Nigeria. ọlọ́run á bá wa tẹ̀ sáfẹ́fẹ́ rere gbogbo ohun tó fi sílẹ̀ pátápátá kò ní bàjẹ́ aya ni ọmọ ni ilé ìjọsìn ni olúwa gbàkóso ṣe rí iṣẹ́ tá à ń ṣe yìí àwa wíkóńkó yìí bẹ́ẹ̀ ni ikú tó pa ẹni tó ikú tó pa. ẹni tá pa òun náà ló máa padà pẹni tó pẹni olúwa olújọmi máa bá wa rere. I spoke with him on phone. I gave him my own piece of advice. But sometimes we need to listen to each other. I'm not here to blame anybody. Just as I've been saying, gbogbo nǹkan tó bá ń ṣèyàn kọ́ lèèyàn máa lọ jókòó sí hospital. ara yín ń ṣe ẹ́ òun oògùn ẹ̀jẹ̀ kó lè tó wọ́n fà ni. ṣùgbọ́n gbogbo ohun tó pamọ́ ojú ọlọ́run ló tó. mo sọ fún mo ní kó kúrò níbi tó wà yìí ó ti da dọ́rùn mo tó ń sìn ohun tí mo sọ fún ó ti yé hmm. ó mà ṣe àdúpẹ́ Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù Kristi ti Násàrẹ́tì. Tó bá jẹ́ pé ọmọ Muslim ni kó tó di Kristẹni. Inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run láti wá ibẹ̀ náà dé ní gbogbo wa máa padà sí ẹnìkan kò lè fi kú ṣe fáàrí ẹnìkan kò lè fi kú ṣe fáàrí bẹ́ẹ̀ dẹ̀ ni ẹnìkan kò lè fi kú ṣe kíni kò lè fi yọ ẹnì kankan wá. Mm. ọlọ́run kó bá wa tẹ̀sáfẹ́fẹ́ rere lẹ́ẹ̀kan sí kó bá wa pa ṣíṣe rẹ̀ wá mm. well good evening everyone I welcome you to tonight's program lábẹ́ bó ti ayé ń lọ náà ni à ń tọ́ <laughs> ayé ò ní yẹ wa lára gbogbo ẹ̀yin brothers mi gbogbo ẹ̀yin sisters mi tájọ wà nínú ètò ká máa to ìjọ mímọ́ ti ṣẹlẹ̀ sí àyè àbò olówó a dájú lórí gbogbo wa. Mm. Good evening, everyone. Good day, rather. I'm your host, Olúwatóyìn Abatola, Darlington, aka Ọlọ́mọ Plenty. Imú mi ò ṣomi o, mo kàn try láti láti strong lórí ọ̀rọ̀ ìbùkún Emmanuel ni mi ní kàtà ohun mi tó dẹ̀ mo ṣe ìjìnlẹ̀ látòjú oorun lójú oorun yẹn gan ni mo ti mọ̀ pé program tí mò ń ṣe lójú àlá wọ́n ń jí mi pé kí n wá bó mo ti léètì ni àdúgbò ah, lọ́dọ̀ Ọlọ́run olúwa ò ní ṣe ní àkófà kò ní ṣe ní tẹ̀léńtẹ̀lé ó dùn mí ṣùgbọ́n kí la fẹ́ bọ́ lọ́hùn sàn he went through hell he went through hell. <laughs> But it is well. In Jesus' name. Ah. Hey, brother. Am I your ẹ Am I your má Am I welcome you to tonight's Sunday service on CCC issues. It gladdens my heart to announce at the same time to congratulate uh, Mr. Keep the Change, a person of uh, the grade one scammer. Well, if you see grade... Uh, <laughs> grade one only of Celestia Lasisi Peters a cabo sórí ètò. orí àpáta yìí èmi yóò gbé ìjọ náà ká pétérù. <sighs> olùṣọ́ ọláníyàn ti rébísí ní Port Harcourt ẹ bọ́ ibi ẹ wá gbọ́ làbárẹ̀ ọ̀rọ̀ ayé yín o. ẹ wá gbọ́ làbárẹ̀ ọ̀rọ̀ ayẹyẹ yín ẹ máa bọ̀ lórí láìfù o ẹ máa bọ̀ Port Harcourt straight Port Harcourt straight Port Harcourt straight là ń lọ. Hmm. I congratulate him on his new grade A plus ẹ̀yà eh, bẹ́ẹ̀rọ ọlọ́run grade A plus ilẹ̀ bá mi fún ẹ bá mi wó wọn látẹ̀wọ́ pàápà pàpàpà ìkànnà la fi parí ẹ̀. wọ́n já mọ́tò yẹn ní cháchá brand new ni ní ṣáṣá wọ́n fi ṣe one year of resuming into Rebisi parish èní ló pé one year ẹ káàbọ̀ sórí ètò sáà. wonderful PA of uh, Olomo Plenty, Plentiful Plenteous. Èní ni ó pé ọdún kan ìròyìn lérè fè ẹ jẹ́ kí n bá wa sọ ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n bá yín wọ́yọ̀ sí. Èní ló pé ọdún keep the change To tó bá dẹ̀ ń bọ̀ kó mú kó mú rí pé gbogbo ìsàlẹ̀ yẹn ló fọ̀ ló fọ̀ ló nù ú ló ṣe gbogbo ẹ̀ tí ó ṣe kí ni tó dá ṣáká nítorí pé tí mo bá sí ẹnu ó máa ń ginger brain bó ṣe ṣàlàyé rẹ̀ fúnra fúnra wọn náà sọ bẹ́ẹ̀ wọ́n ló máa ń ginger brain ó máa ń jẹ́ kí faculty àwọn kó máa ṣiṣẹ́ ìgbà ẹlẹ̀ mi máa sọ kálẹ̀ ah Elvis he just came back from Ìdànrè God bless you parish wa ní Ìdànrè ńkọ́ ṣé ààrẹ ni tó ń jalè ṣáà ráwọn ọ̀ṣọ́mọgbọ́mọ pọ̀n ọ̀ṣọ́mọgbọ́mọ mi àwọn mágà àwọn tó ń sọ pé kí maga wá sọ̀wọ́ nítorí pé kí ni maga tó máa ń lọ tó máa ń bọ̀ láti diaspora wọ́n ṣe kí ni wọ́n sanwó wọ́n dẹ̀ láti ṣe kí ni wọ́n láti fi mọ́tò tuntun wọ́n láti fi wọ́n láti fi sanwó ọpẹ́ new mọ́tò tí wọ́n ṣe rà ẹ̀rí mọ́tò náà nìyẹn láìfù ẹ̀ láìfù ó wà lọ́wọ́ mi o fídíò ẹ̀ wà o fídíò ẹ̀ wà o kì í ṣe pé fọ́tò lásán ni inú fídíò ni mo ti yọ fọ́tò yẹn o ṣe rí wọ́n ya fọ́tò yẹn sí mímọ́ ah! owó olè tó jẹ́ pé ẹ̀jàyàn ló lè èlùyàn níbi tí ní ọmọ ṣẹlẹ̀ hmm. I learned torí láti ìgbà tí ọ̀rọ̀ ẹ̀yẹ ti ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní Rébi ní Òwòrò kó tó di pé wọ́n gbé lọ sí Rébi sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n dìbọ́ǹkì ẹ̀ wọ́n sọ mí donírọ́ mo wá ṣe kí ni èmi náà wá jókòó sórí ọ̀rọ̀ ẹ̀ back to back twenty four seven àwọn nǹkan tí mo ti rí nípa ẹ̀ tó ti ṣe lóríṣiríṣi ṣùgbọ́n wọn ò wé mi ò dẹ̀ máa ń like láti máa waste time mi láti máa waste my precious uh, saliva wọn ò wé ṣùgbọ́n eléyìí ah ó kì pọ́pọ́ ó kì pọ́pọ́ ó kì pọ́pọ́ ó kì pọ́pọ́ torí pé lánàá lánàá yìí. Mm ni a pè sáàárín wá sọ tẹnu ẹ yẹn ní ìrọ̀lẹ́ àná ní nǹkan bí aago mẹ́rin <laughs> eh, eh, mm, ni wọ́n pè sí mítìn ní rebisi lórí ọ̀rọ̀ alàgbà kan tó ń jẹ́ gógó. -go. Mm. Anyway, ẹniwá èèyàn wa wòlíì wa mr keep the change fún abẹ́ ẹ̀ kó mọ́ kó dá ṣáká torí tí bá ti si ẹnu dé báyìí gbogbo àwọn nóòtì yẹn tó ti tó ti rọ́ọ̀sì gbogbo ẹ̀ máa ń jí ni jí má sùn ẹ̀mí máa ń sọ̀kalẹ̀ ni. Mm nílé ẹni tí wọ́n dẹ̀ máa ń gbé wọn lọ gbé wọn àwọn ọmọge lọ ǹjọ́ tí bá máa gbé wọn náà jáde máa sọ tàdírẹ́sì address, sí rúùmù nọmbà ti You nọmbà it go shock you. <laughs> èmi nìyẹn o ìyá ìjọ fi dàn rè épa épa épa épa ẹni ńlá ló ń ṣe nǹkan ńlá bẹ́ẹ̀ ni á dáa fún gbogbo plentiful plenteous gbogbo ẹ tó bá ti wá sójú fọ́nrán wa tó wá ti bá bá wa dá sí tó yẹ pé àwọn èèyàn alálùbáríkà tó ní ọpọlọ tó ní etí tí wọ́n fi ń gbọ́ràn tó dẹ̀ máa ń dá ìjẹ́sì ọ̀rọ̀ ẹ ti dẹ bí ọlọ́mọ plenty a máa dá fún wa ó máa máa yẹ wá ni kò ní yẹ lẹ̀ nígbà tí gbogbo ẹ ṣẹlẹ̀ nígbà yẹn àbúrò mi ọlátọ́ṣọ matthew àti eh, olisa they read try because they can't ridicule me they ridicule them they ridicule themselves by debunking all my saying pẹ̀lú gbogbo bí àwọn èèyàn ṣe wá sọ̀rọ̀. Ni their media the wonderful media reporter of Celestial Church of Christ alàgbà Káyọ̀dé Àjàlá gbogbo yín ò rántí ọjọ́ àti sùn yín gbogbo yín pátápátá bẹ́ẹ̀ gbogbo èyí tẹ́ ẹ ṣe oògùn ní pastors ọ́fíìsì pé kí n má rántí ọ̀rọ̀ yín bóyá lẹ mọ̀ mo bí ni. Mm. gbogbo yín pátápátá tẹ́ ẹ pè mí lónírọ́ tí Káyọ̀dé Àjàlá tóun náà gbé jáde tí wọ́n ṣe ẹ̀tọ́ lórí gbogbo nǹkan tí mo sọ sílẹ̀ ẹlẹ́dàá mi ti dójú tì yín ní gbangba wálé àgbogbo yín pátápátá lẹ́sẹ̀ sín ẹ̀sìn kí ni ẹ̀sìn gbajúmọ̀ ẹ dẹ̀ ṣíṣí máa ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí n bá gbé ọ̀rọ̀ wá lórí nǹkan tó kan tó jẹ́ kókó tí ẹ̀yin mẹ́ta yẹn tẹ́ decide pé rọ́ ni mò ń pa gbogbo tí ń jẹ́ ti Jésù Kristi ẹ̀sìn gbajúmọ̀ ilẹ̀jọ́ máa máa ṣe mi ò ṣe pé o ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ o débọ̀ tẹ báàkì ńgbà yẹn tẹ tẹ̀lé lẹ́yìn tí wọ́n sọ gbogbo nǹkan tó ṣe tó jápótí ó jápótí àpótí àpótí owó àwọn akọrin ó kówó tó wà ńbẹ̀ ó mú ó ju àpótí yẹn ó ju dànù sínú sínú táǹkì omi wọ́n gbé jáde mo gbé gbogbo fọ́tò ẹ̀ jáde gbogbo nǹkan tó ṣe àwọn èèyàn tún pè wọlé láti mọ sọ pé nǹkan báyìí nǹkan báyìí lọmọkùnrin yìí ṣe ṣùgbọ́n nítorí pé ẹ̀ẹ́ ẹ wà ní kùkùs kakọs kakọs ìbàṣẹjẹ you call me a liar you debunked everything that I said that it was not true everything tí àwọn tó wà burúkú yìí sí pẹ̀lú gbogbo àwọn references references ní gbogbo ibi tó ti lọ níbi tó ti sọ̀kò a dáa fún ẹ bàbá mi ogun kì í mọ ọmọ ọba <laughs> àfẹn tó bá fẹ́ kú ẹ tó bá sọ pé nǹkan tí mò ń sọ lórí àga ìwàásù yìí lórúkọ Jésù Kristi tó sọ pé rọ ni ẹni náà máa ṣe ẹ̀sìn gbajúmọ̀ ni torí pé mo máa ń yẹ̀wò fínífínífíní kí n tó gbé jáde I'm not here to destroy anybody I don't hate people, but I hate the spirit that is using you and you are using it to manipulate people. That is just it. And when I talk about it, it's because I want you to change. But kẹ́ yìí kan wá sọ pé torí pé àwọn tí ẹni yìí tó fìyà jẹ, àwọn tí ẹni yìí tó sọ di aláìmọ̀ọ́ṣe, nítorí pé wọn ò léèyàn, wọn ò léèyàn ṣùgbọ́n wọ́n lọ́lọ́run. gbogbo yín pátápátá ẹ máa ṣẹ̀sìn gbajúmọ̀ ni Débọ̀ ṣẹ̀sìn gbajúmọ̀ tiẹ̀ ní gbangba wálíà dádì mi bs oyè tún jí tójọ mẹ́ta sá ẹkùjọ mẹ́ta Joshua oyela oyelakin ẹ káàbọ̀ sórí ètò I cite all of you Anomi my wonderful wonderful ọmọ bàbá Kútì mwah. lórí ọ̀rọ̀ tá à ń lọ yìí mo máa ṣe very short video èpè program la máa pè awareness ni and warning èpè la fẹ́ ṣe níbẹ̀ kò ní ju fifteen minutes lọ ẹni kí nìdí ìdí ni wípé àwọn kan wọ́n pera wọn ní tax force wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ pester life àwọn tó follow mi wọ́n bẹ̀rẹ̀ sí lọ report account tí wọn wọ́n bẹ̀rẹ̀ sí lọ pé kí àwọn kí wọ́n mú certificate tí wọn wá ah, version wo ni wọ́n belong sí níbo ni wọ́n ti lọ sí seminary kò sí nǹkan tó ń jẹ́ seminary ìṣẹ̀lẹ̀ ọdún wo náà wọ̀jọ́ kí ló dé tó ń dá tó ń wá sórí ètò mi láti máa wá sọ̀rọ̀ so òun la ṣe fẹ́dọ̀ ṣe èpè night yìí mo pé the head of um, department of tax force baba ajovi we spoke at length baba ti ẹ̀yà mi lẹ́nu bẹ́ẹ̀ ni èpè night. Mm. Abaya yà At least, I think we talked for about um tí This was this happened two weeks ago because I was really, really, really angry. He calmed down to explain some things to me. And uh, ìjà dópin ogún òsì tán èdè mention bẹ́ẹ̀ ni èpè night ìdàbẹ́pẹ̀ program la máa pè anyhow pé àwọn tí àwọn tó ń tó àwọn tí àwọn the so called um, task force tí wọ́n lọ ń dà láàmú lórí program mi yẹn wípé kí n bá wọn wá information wọn kí lorúkọ wọn pé because ọ̀pọ̀ èèyàn ló ń jáde síta tó máa sọ pé member of task force làwọn tí mo dẹ̀ understand Baba. yẹn mo dẹ̀ fún wọn ní ìyẹn yeah I give him that one pé oh, very very possible so èpè night is coming very soon lórí gbogbo ẹ̀yin tẹ́ ń dààmú àwọn tó ń wá sórí program mi tẹ́ ẹ̀ jẹ́ kí wọ́n lè jáde there is freedom of speech freedom ni lórí media anybody can go to anybody's program tó bá rí pé nǹkan tó ń ṣe ń bẹ̀ ó kàn ẹ́ wàá dá sí i ṣùgbọ́n èyí ti sọ sẹ̀lẹ̀ ẹ ti sọ di cult ẹ ti sọ di cult ẹ ti sọ di ẹyẹ ayé ẹ àké aládàá oníbọn ṣùgbọ́n ṣẹ́rí ìtẹ́ni máa sọ yìí àfọ̀ṣẹ ni máa fi bá yín sọ ṣe mọ̀ pé nìkan ni mo ti ń gbé àfọ̀ṣẹ wá sórí kinní ìdá Michael ni màá mú wá bá yín ṣe mọ̀ pé nìkan <laughs> ìdá Michael mi ṣì wà nílé ẹ lọ bèrè lọ́wọ́ àbúrò mi ọmọ dáadáa ọmọ dáadáa bíi Pando àbúrò mi Benjamin ọṣọfà ibẹ̀ náà ti pè mí ní wòlíì prophetess Peller gẹ́gẹ́ bíi. Eh, abuki ìyá ọkọ mi lẹ́gbàá bó ṣe pè mí prophetess Bella tó gbé gbogbo gbogbo fídíò mi tó gbogbo fọ́tò mi àti fídíò mi tó gbé káàkiri àgbáyé tíyàwó olùṣọ́wẹ̀ mímọ́ tíyẹn náà gbé ìyẹn kí lorúkọ ẹ ti ń jẹ́ ṣe kó lọmọ tíyẹn náà gbé tí ò bá nídìí obìnrin kan kì í jẹ́ kúmólú tó bá jẹ́ kúmólú akọnilé wọn ti lọ ni you cannot disturb my life disturb my private life and want to tell me how to run my life how to run my program To yẹ kórúkọ bàbá mi ni mo fi gbé kalẹ̀ ìdá Michael mi sì wà ń o máa mú jáde èpè night ni so kẹ́ bá lè rí nǹkan tẹ́ máa gbé tẹ́ máa sọ pé ṣé wòlíì ìṣẹ̀lẹ̀ náà lélẹ́yìí mo ti announce mo ti ṣàlọ síwájú ìjà ẹni tó bá wá da gbogbo àwọn tó ń tó àwọn olólùfẹ́ mi tí wọ́n wá sórí program mi ẹ lè jẹ́ kán jáde freely nígbà tí mo bá parí program lọ́sẹ̀ máa máa lọ gbọ́ why why you want to be controlling people's lives why no allow people to breathe and I will teach you I will treat your fuck up ẹ bá máa ṣiṣẹ́ fún Benjamin o kẹ́ máa ṣiṣẹ́ fún tọ̀ṣọ́ o kẹ́ máa ṣiṣẹ́ ara yín o máa fún ìyá láyà yín ní èpè torí ojú ojú ojú ojú kò ṣe there is liberty on Facebook there is freedom of speech on Facebook and you cannot be threatening lives of people that are mine that understands me that understands what I'm doing that under that love my work this is my own ministry bẹ́ẹ̀ ṣe ń dà wọ́n láàmú ayé máa dà lamu da won laamu aye ma tó te da to wa wo program mi láàmú ayé ma dà yín láàmú ọ̀run máa dà yín láàmú mò ń gbé ìdá Michael mi bọ̀ tí màá tún tì sínú omi tí fi yín ré atólùṣọ́ yín àti woli yín àti babaláwo yín àti whatever whatever yín wọn tó bẹbẹ be sìn anybody that comes to my program becomes my family. And it is my right to protect them. It is my right to protect anybody that comes to my program, that is constant on my page, that is constant sending comments, sending me greetings, sending me prayers, supporting me morally, spiritually, and physically. mo mú àdá mike mo mú ìdá michael mi bọ̀ ọ́ o life ni màá ṣe fún yìí pé night ńlá máa pè you can't keep on pestering people's lives intimidating them telling them not to come to my program ẹ̀yin gan náà ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ti jẹ dòdò ẹ̀ lè sòdodo. So, program èpè night tí mo fẹ́ ṣe yẹn kò sí fún yín torí olójú méjì ní í ṣe kùṣẹ́yẹ ní ẹ wá ń ta nǹkan tá à ń ṣe ń bí ẹ lọ ń rìpọ́ọ̀tù ẹ ní gbogbo yín pátápátá ni màá fomi balẹ̀ ayé yín jẹ́ jésù olúwa torí pé jésù náà ṣe pè ó ṣe pè fún gbé ọ̀pọ̀tọ̀ ó ní yé láyé òun ìwọ ó ní ṣèṣọ rere mọ́ ó gbẹni gbogbo ilé ayé yìí tẹ̀ dààmú àwọn tó jẹ́ tèmi àwọn tí wọ́n rí mi bí àbúrò bí ọmọ wọn tẹ́ da dà wọ́n láàmú tẹ́ ní kó má wá sórí program mi mọ́ ayé yìí máa gbẹ ni láṣẹ Ìdùmarè ẹ bá ń bomi sílẹ̀ ẹnikẹ́ni tó bá wà ńbẹ̀ omi ò lọ́tà ẹnikẹ́ni gbogbo yín ẹ bá mi bomi sílẹ̀ bẹ́ẹ̀ ni lágbólé ọlọ́mọ plenty omi lògùn omi tó ògùn ni mí bẹ́ẹ̀ ni òun rèé mo bù sílẹ̀ fún omi máa pa yín lórí gbogbo omi tó wà lára yín báyìí ó máa dìkorò ni àṣẹ Elédùmarè bẹ́ẹ̀ ni ó ẹ jẹ́ ká lọ sínú torí mo mọ̀ pé program tí mo fẹ́ ṣe yìí ó máa fún yín lẹ́fọ̀rí ó máa fún yín lẹ́san rí don't let anybody intimidate you as many that have reported to me I appreciate your courage you are free call me inbox me these are my family these are my people they understand me and they embrace me as I am, and they know my ministry is for healing, is for helping, is for soothing pains. Mi ò ní kígbà kan bọ̀kan nínú láyé láyé. Inú tó gba oyún tó gba ọmọ ó gbọ́dọ̀ gba ọ̀rọ̀ ilé tí mo ti wá ilé elérò rẹpẹtẹ ni ẹnikẹ́ni tó bá dẹ̀ ti ṣe rí ilé wa wọn tilẹ̀kùn ẹ̀ kò sí gbógun náà ṣe lè máa jà tó o tó bẹ́ẹ̀ láti wọbẹ̀ ibẹ̀ làwọn èèyàn máa ń sá sí tí wàhálà bá dé ilé ọkùn mi kan ẹ jẹ́ kí n fi ṣẹ̀sáàpù ìyẹn wà lójú títì ní six twelve six number six hundred and twelve bẹ́ẹ̀ ni bàbá mi àtùbátùṣẹ omi àtùtù fún ẹmu ilé àtùtù fún ẹ̀tẹ̀ kò sí ìjà kan tí wọ́n bá ń jà ní mile twelve dé Kétu dé Ọjọ́ta dé Alápẹ̀rẹ̀ ẹni tó bá ti wọbẹ̀ wọn ò gbẹ́jà wọbẹ̀ rí ni mo pa nírọ́ wa ilé aláyọ̀ ni gbogbo ibi tí mo ní fámìlì sí tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó bá sáwọ ọbẹ̀ tora a nígbàgbọ́ nínú Ọlọ́run a dẹ̀ nígbàgbọ́ nínú pé ká máa kóyàn jọ èèyàn lèmi fi ṣe ọ̀rọ̀ tí mi ò bá fi èèyàn ṣe ọ̀rọ̀ ni mi ò lè wà débi tí mo wà léni àwọn ẹbí mi rèé these are my family ẹ̀mélòó ni mo rí àwọn ọmọ ìyá mi ọmọ bàbá mi lójúmọ́ lọ́sẹ̀ lóṣù ṣùgbọ́n yẹn bí mi rèé ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta là ń ríra lọ́sẹ̀ bí àti ẹ̀ fọwọ́ kanra wa pé mò ń rí yín ẹ̀ ń bá mi dápàrá ẹ̀ tún wá sórí whatsapp ẹ̀ tún kí mi ẹ̀ lọ ẹ̀ ṣe aláìyí tẹ̀ ń kó sí ní sínú messenger ẹ̀ ṣàgbà mi bẹ́ẹ̀ ṣe rí ẹlòmíì ti kọ nǹkan síbẹ̀ oṣù méjì oṣù mẹ́ta mi ò fi yín i'm not trying to be rude ojúlódì ṣùgbọ́n máa gba àwọn tó máa bá mi ṣọ́ọ̀tì pírọ́blẹ́mù yìí tó máa bá mi dáhùn àwọn kìíní ẹ má wọrí owó ń bọ̀ owó ń bọ̀ wọn kú ní tí ní gbàgbọ́ tí máa máa san owó fún yín lóṣù hmm. jésù olúwa wa tó bá dẹ̀ṣẹ̀ rí ọlọ́fin mo nílé bàbá mi ilé yakoyo ni kò sí nǹkan tó fẹ́ ṣe nílé bàbá mi kò sí nǹkan tó fẹ́ ṣe nílùú wọ́n gbọ́dọ̀ wá kọsẹ̀ lẹ́nu ọ̀nà ilé bàbá mi wọ́n máa wá wọ́n máa júbà ń bẹ̀ bí àwọn ọmọ àdúgbò bọ́n ṣeré bọ́n ṣeré wọ́n máa wá sí bẹ̀bẹ̀ lọ́ máa jókòó tó bá fẹ́ pàdé girlfriend gan wọ́n á ní tó bá ti dé ilé ajílàràn ilé ọba tula wá pàdé mi ń bẹ̀ o ò lè sọ pé ò mọ ilé bàbá mi níṣẹ̀rí ọlọ́fun mo lè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ dẹ̀ níbi tẹ́mi gan fúnra mi ń gbé ilé ọlọ́mọ plenty ilé ọlọ́mọ plenty ni wọ́n pe lé mi. we are family o àwọn ẹbí ẹ̀yin àwọn ẹbí mi tí mo rí ni ẹ máa kó fẹ́ dẹbí mi láàmú Ọlọ́run á bá mi dà yín nù Jésù Olúwa wa. now ẹ tún sọ pé irọ́ tún lè léyìí o wọ́n ṣe mítìn lórí ẹ̀ lánàá o láago mẹ́rin nírọ̀lẹ́ àná hmm? ẹ jẹ́ kí n ka nǹkan tó ṣẹlẹ̀ fún yín ṣe rí ọ̀gbẹ́ni Marshal tí wọ́n bá mi fọ́ ojú ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ yẹn tó ní pé òun lọ operation ojú ni mọ́tò tó ṣe ẹ̀já ṣáṣá òun lẹ̀ ń wò ń bẹ̀ yẹn nínú àwọn owó jìbìtì tó ń gbà ó ti ń fún ọ̀gbẹ́ni the man happened to be a traveler. he happened he travels up and down for his business and is a very very good man in the house of God that contributes in tó need in his own little way he always contributes and eh, kò pa ẹ̀sìn jẹ rí nǹkan kí nǹkan tó bá ń ṣe ọlọ́run máa ń bò láṣìírí òun náà máa ń ni àwọn ano, máa ano. yọ ọjọ́ àná sátidé láago mẹ́rin sixteen hours òun ni mò ń ṣàlàyé fún yín yìí o Débọ̀ tún lọ sọ fún àwọn gbogbo fáìlì ẹ gbogbo ẹ tó bá mọye ọ̀rọ̀ ẹ tí wọ́n ti kó wá fún mi mo ní eléyìí òwe eléyìí òwe ṣùgbọ́n mo dúró tì ẹ́ lọ́rùn ni twenty four seven nítorí wípé àjàlá jáde ó dìbọn kí pé rọ́ọ̀lì ọ̀rọ̀ tèmi ń pa God bless you àwọn bàbá yẹn wọ́n ti ṣe nǹkan tó dá sílẹ̀ àwọn ọmọ tá a wà lẹ́yìn wọn la gbọ́dọ̀ máa jẹ́ pé kí orúkọ yẹn kó máa tẹ̀síwájú kó máa ṣe rere fáwọn èèyàn kò sí fámìlì kan nínú ìlú kan tí a ní rí pé Ọlọ́run fi ṣe gàrí tíra fún gbogbo aráàlú tó bá délé ilé ìyá mi ilé ìyá mi ilé bàbá ìyá mi ẹ mọ̀ pé mi ò kì ṣe mi ò kì ṣe just a non-entity ibi tí ìyá mi sùn sí ọ̀pọ̀ èèyàn lórí mi ti bá lọ síbẹ̀ mo máa ń sọ pé kọ́ mi gbé sí life ni àbí kí ní kọ́ bá mi record ẹ̀ ki n gbé síbẹ̀ tí n bá rí ti wà too emotional màá ní kọ́ má ṣe ní life kọ́ bá mi kọ́ sáré record ẹ̀ má dẹ̀ gbé jáde ibi tí ìyá mi sùn sí kì í ṣe ibi tó wà ní tó wà hidden kì í ṣe ibi tí koríko ti bò wọ́n lọ síbẹ̀ wọ́n lọ ń fọ ibi tí ìyá mi sùn sí ní òrèkóòrè ibi tí bàbá mi sùn sí ibi tí Káyìdé ẹ̀ sí. ẹ mọ̀ pé ìbejì ni mi ẹ mọ̀ ìbejì ni mi dáadáa tún ni mi tí bá fi irun orí mi tí bá fi ṣépè fún yẹn lè bọ́ ń àgàgà kí n tún wá kì í bọnú omi kí n wọ́n báyìí ilé ayé yín rún that is why I'm always, I've been warning you people should stay away from me don't make me angry ṣùgbọ́n èyí tẹ́ wá lọ inbox àwọn èèyàn tẹ́ lọ fìtìná tì wọ́n yẹn mo máa gbé ìpè night jáde fún yín omi ẹ bí mo ṣe bu omi yẹn sínú kọ́ọ̀pù lọ́jọ́ yẹn ni tí mo dẹ̀ kí da michael sí wọ́n ní kí ni wọ́n pè mí ní prophetess Bella ẹ tí rí ẹ prophetess Bella o iro krishna ni màá gbé wá this time around ẹ̀yin wèrè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ lọ jàre ó máa ń fún dádì yìí tó jẹ́ bàbá gógó ó ti máa ń fún wọn varieties of messages àwọn mẹ́sẹ̀jì àwọn àwọn mẹ́sẹ̀jì tó máa máa bàyàn lẹ́rù ṣe mọ̀ ẹni tó ń tráfù lórí òfurufú ń gbogbo ìgbà tó ń lọ sílùú onílùú káàkiri káàkiri ah ogun máa ṣẹlẹ̀ ń bẹ̀ ee eh, kẹlẹ̀ káàbò ọlọ́run lè bòyí lórí ee eh, kan ah ẹ eh, pléènì òun ò kí rí nǹkan tó dáa pléènì yẹn ó fẹ́ jábọ́ kinní kan ó fẹ́ jábọ́ tó bá fún ẹ ní bad message rebook it tó bá ti pé bad message yẹn nìkan òun nìkan ló ń ṣe ó tún wá lọ recruit àwọn èèyàn ẹ máa gbọ́rọ̀ nìṣó. This baba expensive things. Hmm. Ní Débọ̀ máa sọ pé kó máa kó máa fi ṣọpẹ́ láti máa fi ra ẹ̀mí bí ìràpadà. Kó ra expensive ṣé àtó expensive uju. Kó ṣe kí ni? Níjọ́ tí bàbá fẹ́ ṣe ẹ̀ ọ̀rọ̀ pílìsì kọ̀. Níjọ́ tí bàbá fẹ́ ṣe èpè náà ti máa yọ fìlà ni máa yọ fìlà kúrò lórí ni tí máa kórun dàda orí mi tí máa kó sínú omi tí máa bẹ̀rẹ̀ sí ní wọn báyìí tí máa máa fi gbépè tó mọ̀ dẹ̀ mọ̀ pé àṣẹ máa máa gun ni ẹ̀yin wèrè yìí. Why are you disturbing people? Why are you telling people not to not to talk to me? Why are you why are you frustrating them not to, to want to not to watch my program? Why? Tani ni mo lọ sórí program ẹ rí? Àbí tani mo tani ni mo mọ̀ ya tani ni mo mọ̀ mo máa ní pe nǹkan kan ṣẹlẹ̀ sí. God bless you. Àwọn tó mọ ilé bàbá mi lè. A ṣe renovation ilé bàbá mi. Tá a ṣe rin Egbon Ẹ̀gbọ́n mi ló ló ló ló ló ló ló ṣódà gbogbo ẹ̀. Nígbà tó di kí nìkan mo ní ẹ̀gbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ̀yin lágbàlagbà. Ọmọ ìyá mi tó tẹ̀lé mi tó jọyọ̀ sílẹ̀ báyìí tí mo hẹ́. Millions la fi ṣe renovation ilé bàbá. Ẹ agbó gbogbo ẹ̀ pátápátá ni tí wọ́n tún ṣe. Abẹ́rò pọ́ ọmọ aláìléèyàn ni mí ni. Ṣé torí pé mo wá sórí kinní? Mo wá ń Ah, kinní? Ah, irinṣẹ́ ìránṣẹ́ ló ká mi lọ́wọ́ kó o gbogbo ẹ̀ ló gbà lọ́wọ́ mi o gbogbo ẹ̀ ló gbà lọ́wọ́ mi bá kí sùrùtù mọ́lẹ̀ fún yín tí bá kí sùrùtù mọ́lẹ̀ fún yín àwọn tó bí mi gan dá mi mọ̀ tí bá kí sùrùtù mọ́lẹ̀ fún yín màá bá yín fà ó máa tirin tó bá tirin tán tó bá já pàtì báyìí ó máa ta fọ yín lójú ni epo gbígbá ṣojú rekete ní ilé ìkàtìjọ máa ṣe ọ̀rọ̀ ọ̀fẹ́ lọ ṣùgbọ́n kí ẹ wá lọ pressurize àwọn tó ń tẹ̀lé mi gbogbo yín pátápátá tẹ bá relé ẹni délé tẹ bá roko ẹni dóko omi máa gbẹ lára yín ni torí kí ni ẹ ti di ẹja tó wá sókè tó wá béèrè pé kí ni wọ́n ń tà ń bẹ. pẹ̀lú àfọ̀ṣẹ tó dájú bẹ́ẹ̀ ni máa ka báìbù lódì fún yín láti máa gbé láàrin máa gbé lọ sókè máa gbé látòkè máa gbé lọ sísàlẹ̀ máa gbé lásàlẹ̀ máa gbé lọ sókè máa kà yín lórí ilé ayé yín máa rún ni ẹ̀yin wèrè yìí kí ló tẹ wá tẹ wá ń dá àwọn tó àwọn tèmi tí ló wá dé tẹ̀ ń ayé wọn láàmú. mo ti gbọ́ jàre ìyá mi. ohun tó ṣe fún mi lórí ọ̀rọ̀ débọ̀ yìí òun ló ń jẹ yẹn àwọn èèyàn dédé jáde wọ́n wá ṣàlàyé nǹkan tọmọkùnrin yìí ṣe ìwọ tọ́ṣọ olisa àti káyọ̀dé àjàlá ẹni rọ ni mò ń pa ẹrò pò ń dá ó dùn ó ná fún yín ẹ máa wo gbẹ̀yìn aláṣejù eléyìí tí mo tún fẹ́ sọ yẹ sọ fún mi pé rọ́ ni mò ń pa torí nǹkan tó ṣẹlẹ̀ aago mẹ́rin àná ni mo follow ẹ back to back ni ìyálà ìyá ẹ lára àwọn messages tó give ni pé kí man gògó yìí kó máa ṣe kí I have his phone number o bẹ́ẹ̀ ni. Mm-hmm àtàwọn wòlíò tó ń lò tó ń lò tó ń lò I have their phone numbers. pẹ méje ilẹ̀ méje òkè méje iná àkọ́kọ́ tí bàbá ọ̀ṣọ́fà tó tàn sórí pẹpẹ àkọ́kọ́ mo fi ṣe ẹlẹ́rìí I have their phone numbers tó bá tì mí àbí tí kan nínú bá jáde jábá kó rọ́ ni mò ń pa màá fọ́gba yàngàn pátápátá máa fọ́ àṣẹjàre ìyá mi àṣẹ Ìdùmarè àwọn expensive expensive things ló máa ní kí màá yẹn máa ṣe pé bó bá ṣe ń ṣe gbogbo ewu á máa kúrò lórí ẹ̀ ìbùkún Ọlọ́run á máa rọ̀jò sórí ẹ̀ ẹni tó dẹ̀ jẹ́ pé legit business ló ń ṣe tó dẹ̀ nígbàgbọ́ nínú àdúrà tó dẹ̀ forí balẹ̀ tó ń ṣe déédéé dájúdájú iṣẹ́ a máa a máa lọ sókè tó nawọ́ sí èèyàn tó ń tọ́jú àwọn èèyàn look at me ẹ mọ èèyàn tí mò ń bọ́ lọ́sẹ̀ èmi náà kan tí ọlọ́run ń ti ara mi bọ́ lọ́sẹ̀ tó ń ti ara mi bọ́ lóṣù tó ń ti ara mi bọ́ lọ́dún iléyá náà fẹ́ ṣe yìí sì wọ́n ti fẹ́ fi nóòtì pa wọ́n láì kìí ṣe mi àwọn ará àdúgbò wọ́n ti fẹ́ kanlẹ̀kùn pa kí làwọn máa jẹ ní níjọ iléyà o kí làwọn máa jẹ níjọ iléyà o wọ́n tún dictate fún mi nǹkan tó fẹ́ tó fẹ́ jẹ ṣé ẹ rí pọ́lọ̀ mi ti dayọ̀ báyìí nǹkan tó fẹ́ jẹ kó fẹ́ wá jẹun mi ni o wọ́n tún dictate nǹkan tó fẹ́ jẹ nǹkan tó fẹ́ mu. ògo fọ́lọ́run lókè ọ̀run now one of uh, eh, Debo's co-worker lára àwọn àwọn wòlíì ẹ̀ tó máa ń lò àwọn olùṣọ́ wòlíì wòópa tó máa ń lò tí wọ́n lẹ́rìí ọkàn tó fi tó máa ń lò láti láti dúpọ̀ àwọn èèyàn ó lọ bá bàbá gógó pé kí ni pé ó gbọ́dọ̀ dun àwọn olùṣọ́ ó gbọ́dọ̀ dùn olùṣọ́ ẹ̀ nínú tádẹ lolùṣọ́ ẹ̀ débọ̀ ó fún bàbá gógó ó fún débọ̀ ní two hundred dollars note kì í ṣe ní náírà o two hundred note <laughs> aṣọ ẹbí wa sùtánà ni ẹ má wọrí máa lọ máa lọ máa lọ sọ pé kóníkálùkù máa lọ gé ní ṣọ́ọ̀bù ni ẹ má wọrí <laughs> bàbá yẹn ó fún Débọ̀ ní two hundred dollars two hundred dollars kò ṣe sí náírà wọ́n rí pé ó ṣe dé ó ti kówó dé máa yẹn dẹ̀ fún Débọ̀ pé kó dùn nínú kó lè gbàdúrà fún tinútinú ẹ̀yin wèrè so gbogbo àdúrà tẹ́ ti ń gbà látijọ́ yìí orí eyín lẹ ti ń gbà ńgbà tó ṣe tó ṣe kọ́ lọ jíṣẹ́ fún kó dùn olùṣọ́ ẹ̀ nínú torí inú ẹ̀ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ the man gave Debo two hundred dollars ọ̀rọ̀ àná ni mò ń sọ yìí o tí wọ́n pe meeting lé lórí o kí ni pàdán ló fún lówó yẹn o but nǹkan tó the outcome of the meeting òun ni mò ń sọ fún yín. kó dẹ̀ tún wá ṣe kí ni kó tún wá ra regalia fún òṣìṣẹ́ olúwa olùṣọ́ méje ẹjọ́ torí ọlọ́run ṣé mọ̀ pé kì í ṣe agbádá yẹn nìkan ló máa rà ó máa ra àwọn ọ̀tẹ́lẹ̀ yẹn fún èèyàn méje ẹ torí ọlọ́run ẹ bá mi ṣe. ẹni tó dẹ̀ pé kò dẹ̀ ráyè pé à ń lọ sọ́jà a máa máa lọ ná kíní a máa lọ ná kíní ó máa ní kó lọ ṣe calculation ẹ̀ ni agbowolẹ̀ kì í wá ṣe nínú chọ́ọ̀chì yẹn ló ti ní kọ́kọ́rọ́ aṣọ fún àwọn olùṣọ́ méje o àwọn òṣìṣẹ́ méje o hmm. káàkiri káàkiri ẹjọ́ ṣé nítòótọ́ ló máa lọ pín aṣọ tí wọ́n bá rà wọ̀nyí débọ̀. ṣé o mọ̀ pé àwọn tó sọ̀rọ̀ last ní orí ètò tá a ṣe àwọn tí òwúrò wọ́n ní tí olúwa bá ń jẹ́ olúwa wípé orí ètò yìí ló máa wà tó máa ti ṣẹ̀sìn some of them are online with us woman kan sọ̀rọ̀ woman yẹn sọ̀rọ̀ pẹ̀lú bára ṣe ń ta woman yẹn ó ní o máa ṣe ó ní tó bá yẹ pé rọ ni gbogbo nǹkan tí àwọn sọ láwọn pamọ́ bẹ́ẹ̀ ṣe sọ pé rọ ni rọ ni rọ ni ó ní ojú ẹ̀mí gbogbo àwọn ló ti máa ṣe ẹ̀sìn lórí prógrámù yìí náà dẹ̀ ni làṣẹ ọ̀rọ̀ bá gùn. now nígbà tó kọ orí aṣọ méje ní bàbá gógó ló bá rí fúùsì hmm. bàbá gógó rí fúùsì ẹ̀ ah, ah, kí ló dẹ̀dẹ̀ ẹni kóhun dolùṣọ́ nínú òun fún ní two hundred ẹ̀tún ti dé ẹlòmíì tún dé ó tún ní pé kóhun wá raṣọ fún odidi olùṣọ́ méje aso káyé aṣọ tó olùṣọ́ méje máa wọ̀ ní nàìjíríà táwa yìí lórí bísínẹ̀sì ẹyọ kan ṣo àti pé iṣẹ́ ti ń jábọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bàbá yẹn òun náà pé àà ọmọ ìwọ náà sọ jí àà you are spiritually endowed now tó yẹ kó rí bẹ́ẹ̀. Hmm? kò sí bẹ̀rù mọ́ nínú ilé olúwa kò sí irọ́ tẹ̀ lè forúkọ ọlọ́run tẹ̀ lè tẹ́ ẹ bá dóyàwó níyàwó gan ẹlẹ́mìí ọlọ́run ló ní kẹ́ ẹ lọ tú pọ̀pọ̀ sí lábẹ́ so that ẹ̀mí ọlọ́run á lè ṣẹ́gun fún yín nínú ilé yín ẹ̀yin olórí burúkú yìí ẹ̀yin òjíṣẹ́ tọ́lọ́run ò mọ̀ ẹ̀yin olùṣọ́ tí ọlọ́run ọba tí ogun ọ̀run gègùn fún ẹ̀yin wòlíì tó ń wóni mọ́lẹ̀ tó ń bà tèèyàn jẹ́ Anybody bá dẹ̀ tí ń ba tẹ̀yàn jẹ́ lójoojúmọ́ nítorí owó ọlọ́run máa ba yí ẹ̀jẹ̀ ogun ọ̀run máa ba yí ẹ̀jẹ̀ o ti ń jẹ lọ o ti ń jẹ lọ o ti ń jẹ lọ o ti dé orí egungun ọrùn ajá báyìí kò ṣe jẹ kò ṣe gbé sọnù mo ń wá bí àjàlá ṣe máa jáde tó máa disclaim eléyìí àjàlá tó bá jáde tó bá disclaim eléyìí pé rọ́ọ̀dì mo pa ha a máa jọ mú nǹkan lẹ̀ máa gbé fáìlì ẹ jáde wo àtìyàwó Dindi. La gbé jáde lódindi làsíláhù àtàlà máa gbé Dindi. lódindi Dindi. Nitori pe Mr. Gogo. wọn Mr. Gogo kì í Ogogo Gogo wọn larí mọ́ seven regalia. ló bá tún ṣe kí ni ó jẹ́ kátẹ́gùn fẹ́ sí i máa yẹn tún lọ sí travelling ló tún dé ó rí i pé ṣe àwọn bísínẹ́sì kan tí ah, nǹkan sọ̀kalẹ̀ nǹkan sọ̀kalẹ̀ I cite you, but I'm not going to greet you. I cite you on this, on this, uh, on this, make, on this, kilo tinkwe, on this, this ID. I cite you. I'm angry with you. I message you that I want to talk to you nítorí pé ara ìwà ọ̀dàlẹ̀ kan náà tí gbogbo yín jọ máa ń hù and i love you so much i will not mention your name but i'm angry with you mo ti sọ tèmi nìyẹn and you know you are the one that i'm talking about you, are, you know you are the one i'm talking about you know the one i'm talking to you know the one i'm referring to torí ó sì wo ó sì wo status mi ó ti wo status mi lórí whatsapp ó ti wo kọjá lẹ́nìí gbogbo nǹkan tí mo gbé síbẹ̀ ló wò kọ̀ọ̀kan. now nítorí pé ó rí pé Mr. Gogo kò larí mọ́ seven regalias fún àwọn seven olùṣọ́ kò larí mọ́ seven regalia yẹn ẹ wo odidi aṣọ odidi aṣọ olùṣọ́ ẹ wo wọ́n ṣe máa ń kó wọ́n ṣe máa ń tò lérí ara wọn bí àlùbọ́sà yẹn kéèyàn ní kéèyàn lọ ra rú yẹn fún odidi odidi olùṣọ́ méje. Ah, ah. Ah, uh -uh, you want to ruin the man's business? Laburo mi, Mr. Keep the change. Kò fọ abẹ́ kó mọ́ dáadáa tó bá ń bọ̀ wá kí mi torí tí n bá ta hàn dé báyìí. Ríngì tònú yato. máa yàtọ̀. Mm-hmm. Alias ẹ̀ pọ̀ Inye debo ni mò ń sọ̀rọ̀ ẹ̀ débọ̀ ló ń jẹ́ keep the change o débọ̀ ní alias ẹ̀ ni pé kó fọ abẹ́ ẹ̀ kó mọ ṣaka kó fi álọ̀mù fọ̀ torí pé abẹ́ ẹ̀ tí n bá tí n bá sẹnu dé báyìí ó máa ń fún mi ní àwọn ringing tone odidi olùṣọ́ àjàrà òun yẹn ni tọ́ṣọ́ olìṣà àti káyọ̀dé àjàlá lọ sọ pé mi ń purọ́ mọ́ lọ debunk gbogbo nǹkan tí mo sọ lọ gbé sórí jáde jáde sórí uh, prorogative uh, celestial news ẹ̀ṣẹ̀ mi ẹ̀ṣẹ̀ lẹ́dàá mi gbogbo yín pátápátá lẹ́ máa ṣẹ̀sìn gbajúmọ̀ ẹ tẹra mọ́. nọ́mbà tún gbé iṣẹ́ mi dìde pẹ̀lẹ́lòmíì pé. Pe bàbá yìí business tó ṣẹ̀ ṣe tó hì tí owó tí àṣírí ẹ̀ bò tí ọjà ẹ̀ tà dáadáa tówó wọlé dé kò ó gbọ́dọ̀ san five million as a tight. Hey! Hey! Hey! Hey! Ah! Ẹ máa wòran. Ṣé rí bí èmi ṣe wà yìí? Eh? mo máa ń fi ara balẹ̀ fúnra rẹ̀ ló máa sá mo máa ń fi ara balẹ̀ fún yàn tó bá lọ rí nǹkan kan sí ni màá ní bẹ́ẹ̀ ni tó bá pé iṣẹ́ tó mọ̀ pé mi ò lè ṣe níbí èló ni màá fún ẹ lówó ẹ̀ tó bá tún lọ tún mi tó bá tún sọ pé èló ni màá fún ẹ màá ní kó lọ ṣe fúnra rẹ̀ ló máa sá <laughs> fúnra rẹ̀ ló máa sá. èmi ò kì mi ò kì í ṣe ni mi ò kì í dẹ́jà iṣẹ́ ah dráìlà <laughs> washing and setting àbúrò mi débọ̀ ó mọ ṣe burúkú washing and setting náà lé hmm. odidi five million gàbádáyà <laughs> torí pé èèyàn dẹ̀ ṣẹ̀ṣẹ̀ gba return lórí business tó ṣe and it's a friend to you ó dẹ̀ open up sí ẹ̀ àwọn dúpẹ́ lọ́wọ́ olújọ mímọ́ olújọ mímọ́ bóun ṣe ń ṣe sí bẹ́ẹ̀ lolújọ mímọ́ ń ṣe sóhun kò tiẹ̀ dúró kí máa yẹn tiẹ̀ sọ pé gbà ó kàn gbéṣẹ́ dìde ni pé kí kán wá jíṣẹ́ five million naira as a tithe èmi ò mọ̀ pé èèyàn tún máa ń dictate táìtì téèyàn gbọ́dọ̀ san fún téèyàn gbọ́dọ̀ san sílé ìjọsìn mọ́. unfortunately bí olúwa ṣe máa ń ṣiṣẹ́ kò mọ̀ wípé wòlíì tóun lọ gbé dìde yìí ó jẹ́ ọ̀kan lára àwọn tí <laughs> mo ti gbọ́ mi ò ní pè láàbúrò mi mọ́ mà ó jẹ́ kan lára àwọn tí bàbá gógó tó invest sínú láìfẹ́ tó jẹ́ kó rọwọ́ mú tí olúwa lò nínú ilé ayé ọmọkùnrin yẹn ó wá di godfather ọmọ yẹn náà di godson ni nígbà tó rí ẹni tí wọ́n ní kó jíṣẹ́ fún nìyẹn bá ṣe kí ni ló bá tú kàtà ọ̀rọ̀ kalẹ̀ ló bá ní ọwọ́ méjì lókè fẹ́ nìkan ìka mẹ́wàá lókèlókè ẹsẹ̀ méjèèjì o kò sókè pẹ̀lú ẹ̀ kò ṣíṣubú o toró wà lóyà bàbá mo wà lóyà sí yín o ah ẹ̀yin aláyé káfàtà bàbá mi tó dáa bàbá mi olóríire wọ́n rán mi wá ṣiṣẹ́ yìí ni o gbàgàn mi ò dẹ̀ lè bìtírẹ́ yín láéláé torí pé ọlá yín ọlá ọlọ́run ló gbé òun débi tóun wà lẹ́yìn bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ olúwa lòun ń ṣe. ọpẹ́lọpẹ́ yín tó yọ òun kúrò nínú ìwà forífọ́gò tóun fàyè òun fọlọ́hún tọ́lọ́hún dẹ̀ wá ṣe kínní tó wá lóun máa bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ òun kóun di apẹja ènìyàn bíi pẹ̀lú àwọn tó ṣì wà ní gàráàjì tó ṣì forí fọ́gò ṣọ́rọ̀ mi ń yé wa ṣọ́rọ̀ wa ń yéra wa. Hmm. Hey! bàbá olùṣọ́ débò ọlánìyàn òun ló ní kí n gbé yín ní handicap five million o ó lè ṣe ìjẹ́wọ́ olówó ọjà yín ṣe èdè ni so nǹkan tó. To tó ṣẹlẹ̀ nìyẹn ó dẹ̀ bẹ̀ bàbá gógó pé kó jọ torí ọlọ́run kó má kó má dárúkọ òun torí tó bá dárúkọ òun débọ̀ lè parí òun torí ẹ̀mí èèyàn òjọ́ lójú ó ní wọ́n máa rán alápàtà sóhun ṣùgbọ́n nítorí pé gbogbo wa láti fi tí wa tún gbọ́ láṣálẹ́ yìí lórí ẹ̀rọ omi kí n wo ẹ̀ àbáwọn náà ṣe ń pe Facebook ẹ̀rọ ayélujára ayélujára yẹn gbogbo ẹ̀ náà láyélujára ṣùgbọ́n eléyìí lókù mi mẹ́ka ẹ̀ lókù yòó pé alápàtà ni o kò dé kọ̀ọ̀sán dòrò ṣùgbọ́n bàbá ẹ má dárúkọ mi nǹkan ní kíkọ kíkọ gbé sọ fún yín ni. ló dífá fún ìdí tí bàbá tí wọ́n fi stay away from parish for good for weeks even gan ìkórè ọmọdé tí wọ́n ṣe tí bàbá yìí ò lè ṣe kó máa náwó sáwọn ọmọdé kó múnú ọmọdé dùn kó ṣe gbogbo ẹ̀ tó yẹ pé táìtì ẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ni ẹ bá ṣe mọ̀ pé bọ́n ṣe máa ń gba táìtì ń ṣẹlẹ̀ tó bá possible gan wá ní kéèyàn máa mú wálé everyday gbogbo ẹ̀ náà Jésù lolúwa mo attend children juvenile harvest mo attend now as a prominent member that spends a lot on the church uh, ni àwọn church member no ba come together no ba ah, nǹkan kan ṣẹlẹ̀ ní àyíká yìí o ààrẹ bàbá gbogbo kí ló ṣẹlẹ̀ kí ló dé ta ló wọ́n jọ jà ta ni wọ́n náà múra wọn bínú ta ló mọ nǹkan tó ṣẹlẹ̀ ta ni gbogbo wọn ṣá ṣe àwa lọ àwa bọ̀ débi pé bàbá yẹn ò tún yọjú lọ́jọ́ òkúrè ọmọdé ah ah something dey happen kẹ nọba pé nọba lọ bá alàgbà gbogbo kí ló ṣẹlẹ̀ kíníkan kíníkan gbogbo chọ́ọ̀chì fẹ́ bá yín sọ̀rọ̀ tá a bá rí nǹkan tí ẹnìkan ṣe fún yín àbí ìwà kan tẹ́ rí ta hù tí kò tí kò tẹ́yín lọ́rùn kí wàá bá gbogbo wa sọ òun ló dífá fún mítìn tí wọ́n ṣe lánàá láago mẹ́rin. <laughs> hi ó mà ṣe o mo wá láìkí bàbá yẹn bàbá gógó èèyàn gidi bíi tèmi fúnra mi hmm. ni bàbá ní e ló tuẹ̀tuẹ̀ ẹ ló one two three e hallelujah ó oh, tuẹ̀tuẹ̀ tẹ́sí tẹ́sí tẹ́sí microphone ẹ ló ẹ bá mi yí speaker ẹ sókè káwọn tó ń lọ ní títì kan máa gbọ́ ohun tá à ń sọ ń bí lọ́rọ̀ kan ṣá ni bàbá bá gbé máikrófóònù nígbà tó máa parí ọ̀rọ̀ yìí wọ́n dá spíkà lù báyìí kàṣà báyìí kàwòdì lólùṣọ́ yín ṣe fóun o ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kí débọ̀ máa gbéhun ní áńdíkàpù pẹ̀lú gbogbo bóun ṣe ń ṣe sínú ìjọ yìí pẹ̀lú bí gbàgbọ́ òun ṣe rọ̀ mọ́ ìjọ yìí pé kò sí bóun bá ti débẹ̀ tóun bá ti gbàdúrà ọlọ́run ń gbà á ẹ ló túwẹ̀túwẹ̀ o. Hmm. Bàbá ṣàṣe kí ni? Àná on eighty, yìí ni eighty five yìí ni àná ẹ mọ̀ pé ní ni nine. <laughs> Open meeting ni ni o kì í ṣe pé mítì tí wọ́n dáṣe èèyàn mẹ́rin èèyàn márùn-ún o ópúnú mítì nìní débọ̀ mo ní wàá ṣẹ̀sìn gbajúmọ̀ àti wọ àti àwọn tí tí tí wọ́n ń cover up tó jẹ́ àbúrò mi ọlátọ́ṣọ́ Matthew tó báàkì ẹ àtòun àtòlìsà àti káyọ̀dé àjàlá mr writer tó bá kọ anything on this case máa pé máa gbé fáìlì àti wọ àti ìyàwó ati ìdílé àti gbogbo nǹkan tó ti láti ìbẹ̀rẹ̀ títí dópin ilé ayé ẹ̀ máa gbé wá sórí mídíà omi rèé mo fi ṣẹlẹ̀ rí tó tá a bá rán ni níṣẹ́ ẹrú a máa ń fi tọmọ jẹ àwọn nǹkan kan wà tí kò yẹ kó máa kọ èló lówó fífún lówó fún kò tó Hmm. bàbá yẹn ṣàjà ìfun àtẹ̀dọ̀ tó wà nínú spíkà tó wà nínú ṣọ́ọ̀ṣì ló bá fi èlò tú ẹ̀tù ẹ̀ tó gbé sẹ́nu báyìí ó kọrin jàwó kó lọ. nígbà tí àwòkó tó gbé ohùn sí bàbá lẹ́nu bàbá bàbá ṣe ẹ̀yin ẹ̀bákà bàbá ní báyìí kàṣà báyìí káwòdì báyìí kàṣà báyìí káwòdì báyìí kàṣà báyìí káwòdì ló bá kà lọ bí ilẹ̀ bí ẹni ẹ̀yin májì kó má jẹ́ pé gọ́sànù ẹ̀ lẹni tí ó lọ jẹ́ iṣẹ́ yẹn fún ó dẹ̀ ó máa ń jẹ́ àwọn iṣẹ́ yẹn wọ́n máa ń jẹ́ àwọn iṣẹ́ yẹn pẹ̀lú pẹ̀lú ìbẹ̀rù kò ní wọ́n lè ṣe kó má rí kú ẹni tó dẹ̀ travel lójoojúmọ́ a dẹ̀ mọ nǹkan tó ń lọ lóríṣiríṣi àgbáyé ọlọ́mọ àyẹ̀ká bá ẹni tó de bọ́ǹbù mọ́ra rìn àṣìṣúwà ó dì náà yẹn. ó lọ mú kan nínú àwọn tó ti ń lò àwọn olùṣọ́ ẹ̀ pé kó wá jẹ́rìí sí i tó bá yẹ pé tòótọ́ ni. Hmm. Mr. Mr. Olùṣọ́ ajẹ́rìí èké ẹ̀rí tó jẹ́ yẹn láṣẹ Ìdùmarè láti ṣẹ́jú yìí lọ àlákàlà ló máa máa lá etí ẹ tó fi ń gbọ́rọ̀ yẹn tó ní màlẹ́kà ló ń bẹ sọ̀rọ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní fi gbọ́gbọ́kúgbọ́ àlákàlà àti gbọ́kúgbọ́ àti ohun àwọn ohun burúkú tí ì jẹ́ kí orí èèyàn kó pé tó máa síyàn léwín látẹnu oorun ó ti jẹ́ ìpín ẹ láti ṣẹ́jú yìí nítorí pé kí ìwọ jẹ́rìí èké níwájú pẹpẹ olújọ mímọ́ ti celestia ha ja michael ja ja ja michael ẹ mú báíbù ẹ máa gbé sórí ẹ máa fi jẹ́rìí rọ ẹ ní kọ́ lọ mú báíbù tí wọ́n ń kà lórí lectern kọ́ mu wá ẹ tún wá dúró síwájú pẹpẹ yìí níwájú Ọlọ́run àtèèyàn nítorí pé ìwọ ṣe èyí tó dẹ̀ péré ní wòlíì ó ti bẹ̀rẹ̀ sí ní làlàkàlà ó ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbọ́kúgbọ́ etí ẹ̀ ò gbọ́ ire mọ́ etí ẹ̀ ò gbóhùn Olúwa mọ́ àfi ohùn àwọn ẹbọra inú igbó tó síyàn níwí tó ń yàyàn níwèrè ẹ ṣọ́ra yín. ìwọ kọjú sí pẹpẹ olúwa oní níwájú ọlọ́run àti àwọn ènìyàn iwájú ọlọ́run àti àwọn ènìyàn ni náà ló ti ní gbọ́kúgbọ́ àti ìríkúrí ló ti máa sin ẹni mi ló máa yà ẹni wèrè. Mr. Keep the change. ọ̀rọ̀ ẹ ti di ilé ògbà ọ̀nà ògbà ti ṣewé ara àgbà báyìí ó wá ń bẹ̀ kiri ó bẹ̀ kiri ó ti lọ bẹ olùṣọ́ tó ń jẹ́ John Paul olùṣọ́ John Paul àbí kò wá bẹ́ẹ̀ ara ẹ̀yin tó lò nìyẹn. pé kó daṣọ àṣírí bò òun tó bá daṣọ àṣírí bò ó àṣírí ẹ máa tú ẹwà dẹ ṣẹ̀sín gbajúmọ̀ níwájú àwọn ọmọ ọjọ́ tiẹ̀ olùṣọ́ John Paul tó wà ní Port Harcourt. èní yìí gangan ló jẹ́ exactly one year to report to see Rebisi as their shepherd. ṣé o mọyì iṣẹ́ ibi tó ti ṣe pẹ̀lú orúkọ Rebisi gbọ́ o Debo ogun ló máa ń ṣi ni mú èpè kì í ṣi níjà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí gbajúmọ̀ ni pẹ̀kí ni mo kó bàrà ni mo yà ó kóre ni ó ti kó èmi táwa kálítù ọmọ tadé ṣe nígbà tí ìwọ àti àwọn olùkọ́ ẹ tẹ́ láti write letter of disclaimer jáde lórí ọ̀rọ̀ tí èmi sọ. So àṣírí yín ò bò mọ́ o láṣẹ Èdùmàrè. kò sígbà kan tí wọn kì í sọ̀rọ̀ ẹ̀ ó mà tún ti ṣe báyìí wà ní ọ̀dà máa wò nígbà tí wà ní eléyìí eléyìí ò tí ì kí tó nǹkan brush wọn aside mo brush wọn aside mo brush wọn aside kí n tó wá di eléyìí mú torí pé eléyìí ní kíni ó ní ìgbìmọ̀ nínú tí kò dẹ̀ ṣe é bò. gbogbo yìí tó kù tẹ́ẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé abẹ́lé abẹ́lé abẹ́lé ni. ṣùgbọ́n eléyìí gbogbo ìgbìmọ̀ ṣọ́ọ̀ṣì ló wà ń bẹ̀. nínú chọ́ọ̀chì ni wọ́n ti sọ̀rọ̀ yìí kò ṣe pé nǹkan tó lọ sọ níta àṣírí ẹ ò bò mọ́. Sọlédayọ̀ Ọ̀ṣúntúyì Sọlédayọ̀. Hmm. Hmm. Hmm. orúkọ yẹn kì í ọ̀ṣun tú yìí hmm. omi o now àbúrò mi ọlátọ́ṣọ Matthew ọmọ Samuel Joseph bílé ayéwu kò gbé. ọmọ ọmọ òjòpọlá ọmọ ọlọ́wọ́ òdùrú ọmọ ajífẹ́gbẹ́ṣeré àwí ìmẹ́nu kúrò nítòwú mo ràn yín mọ́ ọ̀rọ̀ yìí o ọmọ ọmọ ọmọ àlàkẹ́ ìmẹ̀kọ because grandchildren ló jẹ́ ọmọ ọmọ. you are the backbone of Debo ọ̀rọ̀ rẹ o kí ló fẹ́ sọ sí. ǹjẹ́ wọ́n tiẹ̀ mọ̀ bóyá ọ̀rọ̀ tí mo tiẹ̀ fẹ́ hint ẹ̀ rèé tí mò ń pè ẹ́ tó kọ́ọ̀tì tẹlifóònù mi létí. lẹ́ẹ̀mẹ́ta ǹjẹ́ wọ́n mọ̀ èyí tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ nínú ọ̀rọ̀ ṣẹlẹ̀ Olisa, the brotherhood. Well done. Mo retí meeting tẹ́yin mẹ́tẹ̀ẹ̀ta tún máa jọ ṣe. Tẹ́ máa gbé jáde. The CCT, CCC, Ebu Media Man. Kayode Ajala Alagba. I'm expecting your disclaimer. I want you to, to disclaim this one. gbogbo yín pátápátá lẹ máa rí ìbínú SBJ láṣẹ ìdúmọ ẹ máa rí ìbínú pẹpẹ pẹpẹ àkọ́kọ́ ìmọ́lẹ̀ tó kọ́kọ́ tàn fitila, fìtílà mímọ́ látọ̀run wá ẹ máa rí ìbínú ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ máa di òkùnkùn mọ́ yín biribiri. I warned you. Olatosho. Iyi ẹlẹ́nu pẹ́kẹ́pẹ́kẹ́ tó ń ṣépè fún rẹ̀ tó lèmi ń ba ìdílé Ọ̀ṣọ́fà jẹ́ àwọn a yín tẹ́ lọ gbà báwo ni ilé ayé wọn ṣe rí torí mi ò ní purọ́ mọ́ ẹnìkankan. Benjamin òun rotate eh, àràbù tí ẹ́sà bọ́ọ̀dù tó ṣe fún mi ó lọ ń gbé lórí lórí YouTube òun rotate ẹ̀ l'ori wọ́ọ̀lù ẹ̀ Benjamin máa jáde fún ẹ̀ tán. máa jáde fún ẹ tán mi ni sọ pé ọmọ ló jẹ́ sí mi máa jáde fún ẹ tán máa fún ẹ ní pankẹ́rẹ́ ò ní ṣerú ẹ̀ mọ́lé ayé ẹ̀. ṣọmọ kó rányàn sí mi tó ní kó máa bẹ̀ mí mo ni kó lọ sórí wọ́ọ̀lù ẹ̀ kó lọ ṣe public apology but instead of that fídíò yẹn kò sọ̀rọ̀ nínú fídíò tẹ́ gbé jáde torí kò sẹ́ni tí ò mọ̀ pé àràbù ni mi ò lọ́kọ mẹ́ta àbúrò obìnrin kan ṣo tí mo ní lọ́wọ́lọ́wọ́ tá wà yìí ó wà ní mẹ́ka ọmọ márùn-ún ló bí fọ́kọ ẹ̀ tí mo dẹ̀ ṣèyàwó fún wọn àwọn tó ṣèyàwó tí mo fọkọ tí mo fi tí mo fi tó fi tó yẹ kó lọ sílé ọkọ mo lọ sí nàìjíríà lọ ṣe ni mo pe group mo tún dáṣọ lé wọn mo dáṣọ fún wọn mo se mo so. ẹni mo fọkọ mi àárọ̀ ṣòwò nǹkan tí ẹ sábọ̀dù sọ nìyẹn ó ní mo fọkọ mi àárọ̀ ṣòwò ẹni tá à ń sọ yìí o ó ní kó béèrè ó ní kó lọ béèrè ori tó wà pé kò rí mọ́ ẹ lè rí torí òun náà ń bá kádàrà tiẹ̀ náà rí ṣùgbọ́n four years ago mo gbé jáde sórí kínní fídíò yẹn ni wọ́n wá rí ló wá ń gbé jáde you think you can pain me Benjamin máa fún ẹ ní ìlàdí ẹlẹ́ka kan. o ní gbàgbé ilé ayé ẹ tó bá tún ilé ayé ẹ wá ṣé wọ nìkan lẹ́nu ẹ gbọ́rọ̀ torí ọ̀rọ̀ ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà ni mo tún sọ yìí ẹ hu ìwà burúkú wọ́n gbé ẹ jáde kúrò ní Nàìjíríà wọ́n fi ẹ sọ̀kò s'Amẹ́ríkà nígbà tó dá Amẹ́ríkà gbogbo ara tó dá pátápátá gbogbo ẹ̀rí lọ́wọ́ mi. gbogbo ẹ̀rí lọ́wọ́ mi. ẹ lọ́mọ mi ẹni kan lesbian ẹni kan gay <laughs> tẹ bá mo position táwọn ọmọ mi wà nínú nǹkan tọ́lọ́run ọba Elédùmarè tó ṣe fún mi ó yẹ kẹ́ ẹ rí lára mi. Oh my shoe! ah I know you shame me. rò pé kí n máa wá kí n máa wá sọ gbogbo àwọn kí n ṣe easy ni ta ni mo kọ̀ndẹ́mù rí lori kini lori lori ìkànnì mi yìí tí mo tún rí pó ṣe nǹkan tó dáa tí mi ò wá láti tún encourage ẹ̀ kó lè tẹ́ra mọ́. iṣẹ́ ìránṣẹ́ mi ò gbàgbà àjàdíjú tí mo bá rí pé nǹkan tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ tí mo bá rí pé o tún ti ṣe dáadáa màá tún wá síbí màá tún wá sọ kó o lè tẹra mọ́ nǹkan tó dáa láti máa ṣe. ẹ eh? Baba, yín lọ́lọ́run ń pè nínú igbó ṣọ́lọ́run ń pè òye ṣẹ́yìn wà nínú igbó ni ṣé nínú igbó lẹ́yìn wà yìí ṣọ́lọ́run pè yín sínú igbó ni ṣẹ́yìn lọ́lọ́run pè ni ẹ̀yin òpònú afọ́fúngbẹ́mu yìí ẹ̀yin lẹ́yìn lórí ọ̀fẹ́ bàbá Baba. bàbá bàbá yín oore ọ̀fẹ́ tèmi tèmi mú wá láti ọ̀run tọ́lọ́run fún èmi lèmi ń lò lèmi fi ń ọ̀rọ̀ dẹ̀ lèmi máa sọ ọ̀rọ̀ ò ní sọ mí láéláé ó ṣe èèwọ̀ ajá ìgbó kẹyìn ẹ̀yọ ẹnu ẹyẹ ò pàkúta rí tí pẹ́pẹ́yẹ bá gbẹ́sẹ̀ sódò báyìí ó máa ń parẹ́ ni. kò sẹ́ni tó ń ta omi ní kókó kò sí ẹni báyìí tó ń ṣá omi lọ́gbẹ́ ó ṣe èèwọ̀. ǹjẹ́ ìwọ mọ àwọn ọmọ mi tálẹ̀ tó mú rí àwọn ọmọ mi rí lórí kínní tẹ bá rí àwọn ọmọ tèmi à ìyẹn ògo ẹ máa ma fi wọ́n tọrọ ni. pé kí ilé ayé ti yín gangan Kote tiẹ̀ da dàbí kó tiẹ̀ lè jẹ́ dàbí ká bi sọ àwọn ọmọ tẹ́ ẹ bí ẹ̀yin adánlé má dá adáǹtà má dánlé. nítorí pé repose wá tẹra mọ́ láti tún máa to rìpọ́ọ̀sì rìpọ́ọ̀sì ọ̀rọ̀ ẹ́sà bọ́ọ̀dù tó ṣe àràbù tó ṣe fún mi tó wá ń rìpọ́ọ̀sì ẹ̀ rìpọ́ọ̀sì ẹ̀ sórí wọ́ọ̀lù ẹ̀yẹn mi Benjamin ma gbé fáìlì ẹ̀ jáde ẹ̀rù tó bà ẹ̀yẹn màá wá fọ́gbà yọ̀gàn fún ẹ̀ ṣebí wọ́n mọ fídíò gbé jáde èmi náà wá gbé máa wá ṣe máa farabalẹ̀ ṣe fídíò two parts or three parts sí fún ẹ mi ní pẹ́ kó gùn púpọ̀ káwọn ọyọ̀ kó lè sínkì sí wọn lórí tí kò dẹ̀ kí ṣe àràbù rárá. gbogbo yín ẹ ṣọ́ra yín iṣẹ́ ìránṣẹ́ mi ni mò ń ṣe ẹ yé purọ́ nǹkan tí kò ṣẹlẹ̀ mi ẹ yé fi ṣe ara bú fún mi èní ẹ yé winch hunt àwọn ẹbí mi ẹbí ọlọ́mọ plenty gbogbo nǹkan ni máa fi ṣe kíni ni máa fi protect wọn bí mo ṣe ni lawyer ni òyìnbó ni mo ní lọ́ọ̀yà ní nàìjíríà máa wò ẹni tí ò mọba ló ń fọba ṣeré débọ̀ mo sọ fún ẹ mo níwà ṣẹṣẹ gbajúmọ̀ eléyìí tó ṣe yìí nǹkan. mo wá retí àwọn ọba gbónú ẹ kó gbégbékúgbé jáde kan tó wá disclaim ẹ màá gbéda Michael mi jáde màá kì sínú omi lójú gbogbo ayé náà ni mo ti máa ṣe aṣàjẹmásẹ́lẹ̀ mi tóògùn ẹni bá dání lójú ó máa ń fi gbárí ni ṣèbẹ́ lápáta Michael ṣèbẹ́ lọ́n ṣiṣẹ́ sórí àpáta Michael ẹ́ẹ́ iṣẹ́ wo ni Michael kí nìkan tí Michael máa fi ń jà ìdá ẹ̀ ni àpátápá àrà ọkùnrin ogun ohun tó ń ṣẹlẹ̀ nínú láìfẹ́ ló máa fi ń sọ̀rọ̀ síyàn bẹ́ẹ̀ ni ìyá mi ayé yín á dáa ó ní mo pọkọ mẹ́ta mo fi wọ́n ṣoògùn owó <laughs> mo dúpẹ́ bówó náà yọ lára mi ìwọ tí òun tó ń bọ́ síta tó ní àwọn ọmọ òun òun ló kádàrá òun yẹ kán yìn òun láwo ni ẹ rí yẹn sọ. Benjamin ìwọ ló pe ṣonṣo ó dẹ̀ gbọ́dọ̀ rí ṣonṣo etí ọba ńlé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ kò síbi tó ti sọ̀rọ̀ mi tí mi ò gbọ́ mo mọ̀ ẹ́ gidigidi mo mọ̀ ẹ́ kọjá bó ṣe rò ẹni tó tó ń rán lójoojúmọ́ kó máa bẹ̀ mí kó máa bẹ̀ mí ṣé yẹn mọ̀ nǹkan tó ń gbé sórí wọ́ọ̀lù ẹ̀ kò mọ̀ náà ṣé yẹn mọ̀ nǹkan tó ń sọ nípa mi kò mọ̀ náà But because he knows me very well, kò dẹ̀ lè bá mi sọ̀rọ̀ kí n má sọ pé mo ti gbọ́. Ṣùgbọ́n pé wọ́n tún lè wà lọ tún wá lọ rìpóòsì fídíò ẹ̀ẹ́sà bọ́ọ̀dù lórí ọ̀rọ̀ mi. Ìwọ ò ṣe gbé ìtí ẹ̀ẹ́sà bọ́ọ̀dù fi bú gbogbo yín fi bú bàbá ńlá bàbá yín ò ṣe gbé yẹn jáde. he's just a dumb baby ó kàn ń proof pé òun jẹ́ bí kan ọmọ ọdún mélòó ni ẹ ìwọ náà ó ti wú sórí parish tó wà níbẹ̀ yẹn kẹ́ríkẹ́rí máa kẹ̀ǹkẹ́ it's not a threat but it's a promise my darling son I will treat your fuck up. i táwàkálítù olúwa tó yan mọ́tàdé ṣe ó yá kọ sílẹ̀ kó mú lọ fún wọn bó ṣe máa mú lọ tó kó fọ́tò mi kó kó lọ. wá rí i pé ọjọ́ tọmọdé tó bá wo jígí ló máa ń bẹ́lẹ́dà rẹ̀ pàdé. ẹ ṣọ́ra yín. ibi tí mo ti jáde gan nínú ilé ìyá mi àti bàbá mi wọ́n mọ̀ mí pé tí n bá ń tẹnu mọ́ nǹkan ó ní nǹkan tí mo rí ń bẹ ká má wá sọ pé iṣẹ́ tó ló wá ràn mí ni. ọ̀rọ̀ Deborah ò tí kúrò lẹ́ o hallelujah àríkẹ́ adé àríkẹ́ mi àríkẹ́ adé àríkẹ́ mi ọmọ tí mò ń kẹ́ làríkẹ́ mi ọmọ tí mò ń kẹ́ làríkẹ́ mi olúwa ló fún mi kẹ́ dẹ́ndẹ́ndẹ́dì dẹ́ndẹ́ndẹ́dì aládé lọ́mọ dẹ́ndẹ́ndẹ́dì dẹ́ndẹ́ndẹ́dì. It's been a long time, my darling. Ani Bolaji, God bless you. Hallelujah. God bless you. I love you, my darlings. I don't look for trouble. But when you bring it to my door, ah, máa gbẹ́jọ́kò tiẹ̀. Benjamin, Benjamin, tí n bá part one fún ẹ no file ẹ tó wà lọ́wọ́ mi. Wàá máa mu omi ọ̀fun á dẹ̀ tó máa gbẹ́. wàá bẹ́sà wàá bọ́ sí inú omi iná ẹ̀dẹ̀ máa jó e lára. wàá kúrò nínú omi òtútù adẹ̀ tó máa mú ẹ I love you too my darling God bless you. ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ṣiṣẹ́ torí rán mi I oh man bless you too my sweetheart. God bless you all. Anybody that comes to my page, they are my responsibility. If you attack any of them, I will attack you spiritually. If you inbox them, I will inbox your brain spiritually. If you harass them, on the streets ìwọ kọ́ ló máa rìn lọ́sàn ìwọ kọ́ ló máa rìn lóru ó dá mi lójú ni ìpè ní dá mi lójú ni ìpè yí pé mi ọ̀rọ̀ jáde àṣẹ́gun keep away from my family keep away from my plentiful plenteous. Ẹ rí pé mi kì í lérò one million at a time. Ó pé mi o. Ó pé mi. Hot coke. Ah! Tó bá mu hot coke yìí, iná á là nínú ẹ̀. tí náà ò bá là nínú ẹ̀ ó máa di ice block sí nínú ẹ gbà bẹ́ẹ̀. àti ro ahọ́n mi lágbára àti ro ahọ́n mi lágbára ọ̀rọ̀ tí mò ń sọ jáde o tàṣẹ tàṣẹ ni o àti ro ahọ́n mi lágbára. àwọn tèmi mọ̀ mi mo dẹ̀ mọ̀ àwọn tèmi mo mọ̀ àwọn tó wà pẹ̀lú mi nínú ẹ̀mí mo mọ̀ àwọn tó wà pẹ̀lú mi nínú ẹ̀mí àti nínú ara mo dẹ̀ mọ̀ àwọn tó jẹ́ pé wọ́n kàn ń yọjú pé kí náà ṣe bẹ́ẹ̀ ni. mo ń retí bẹ́ẹ̀ ṣe máa disclaim eléyìí tí mo gbé jáde lórí débọ̀ yìí kéèyàn ní kẹ́nìkan wá sọ táìtì kó wá sọ táìtì five million ó tún fi jẹ́ iṣẹ́ fún ni. ẹ jẹ́ kí n ẹ jẹ́ play moto tábúrò mi. tọ́lù sọ washing and setting tó ṣẹ̀ṣẹ̀ rà ó tún pè wọ́n kó tún wá ṣe kí ee ẹ jẹ́ kí n bá yín wá fọ́ kí n bá yín wá mọ́tò ẹ̀ jáde ó ń pè wọ́n kọ́ wá kọ́ wá kọ́ wá ṣe kí ni kọ́ wá yà sí mímọ́ àwọn yẹn náà wọ́n ń gbómi wọ́n ń ṣe kinní kan yẹn náà ń ṣe balabolo bulabula balabolo. Bula, bula, bula, bula ẹ jẹ́ lọ wá ah bó ni mo stọ bó ni mo stọ mọ́tò yìí sí mo fẹ́ ká wo bẹ̀yẹn kó tó di pé a round up lọ́la program wa ah ah ṣe ṣe fídíò líle torí mo crop ibẹ̀ ni mo ti crop fọ́tò yìí jáde bẹ́ẹ̀ ni o àánú la rí gbà. tí àrọ̀bà ni chacha olùṣọ́ washington and seti ní ẹlẹ́ èmìlẹ̀ èmìlẹ̀ fẹ́ wá fi máa pa lórí social media èmi ọmọ eríwọ́ ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́ ẹni kò mọ̀ ẹni mọ̀ òkó ẹ pé kí ni mo kó bàrà ni mo ya òkó rẹ ni o Benjamin eléyìí tó yi pe pé o tún lè lọ o tún ní audacity láti tún lọ gbé fídíò Esabod jáde sórí péjì káwọn èèyàn máa wò kọ́ máa wo olóyàn tí mo jẹ́ three hours ní programu ẹ̀ máa pín ní kéékèèké ni in fact gan mi ní jẹ́ kó pé wọ́n wọ́n na wà tán torí àwọn ibi tí mo fẹ́ Send ẹ̀ sí. tó o bá lọ níwèrè máa sọ fún ẹ pé jésù ló gbà pátá lọ wà o àwa tó èmi èmi èmi ọmọ tádé tẹ pé tí n bá tí n bá tí n bá ń lá sìgá mi báyìí màá tún máa mu brandy lé lórí jésù ló gbà lọ́wọ́ mi ṣùgbọ́n kì í tọ́ títí kó má kú díẹ̀ ah! tí n bá gba red mi yó ẹ jẹ́ kí n play mọ́tò ta tí olùṣọ́ṣẹ́ rà ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín òun nìyẹn oṣẹ́ dààmú òun nìyẹn ó ń pè wọ́n kán wá báwọn ya fọ́tò sí kán wá báwọn ya mọ́tò sí mi mọ́. ṣé ẹ rí mọ́tò nìyẹn ọ̀ṣàṣà ọ̀ṣàrà. owó olè owó olè tọ́ṣọ onímílímílì ìwọ mọ́tò tó yẹ pé òun ló fi ṣẹ̀sìn yìí. ara ẹ̀ ò balẹ̀ ṣẹ́rí ṣẹ́rí bó ṣe ń jámú bó ṣe ń jámú bó ṣe ń jájú ẹ rí ẹ ráwọn àwọn bọ̀dà wòlíì àwọn tó fẹ́ wá ba gbàdúrà nìyẹn. rébísí rèé o àbí bẹ́ẹ̀ rébísí kọ́. ẹgbẹ́ sáà ìbùdó lọ́yìn àbàtà kan lọ́jọ́ kìnìún lọ́dọ̀ tèmi orogún lọ ọ́fíìsì ah. ṣe é rí oníkálukú ń táṣìírí eh. ààrẹ tó bá yẹ pé ẹ mọ̀ ní ẹ̀ tí ẹ̀ ní sọ̀rọ̀ ẹ ní sọ̀rọ̀ níbi tẹ́tí tẹ́tí ń ṣe kínní ẹ̀yin náà ti kó bára yín gbogbo yín pátápátá ni màá ni màá ni màá wádìí yín. ẹ̀bá tí wàá pè mí ìjọsìn ogun mọ̀ àbájọ́ gbogbo yín pátápátá ni màá wádìí àtiwọ́ tó ṣe rìkọ́dì yẹn màá wádìí ẹ àtiwọ́ tó ṣe yà tó ya mọ́tò yẹn sí mímọ́ mọ́tò tó jẹ́ pé ìpọ́njú ìpọ́njú ni. ẹni tí dáhẹ́ padì àti fídíò yìí o. Ah, <laughs> ó ṣe jàre tó bá wọn ṣe fídíò wọn ó ṣe ó ti fi ó ti fi ó ti ó ti fi ṣe a ah, jẹ́ kí jẹ́ kí n fi ṣe kinní fún wọn kọ́ lè sọ pé òun náà já tuntun ó já ṣàrà. kámẹ́rámánì yìí gan fúnra rẹ̀ kọ́lá ń ṣàánú ẹ̀ ni. ọpẹ́ wo lẹ̀ ń dá. májẹ̀mú wo lọ́lọ́run mú ṣe níbi tó ti jẹ́ pé ó ṣe ló pààyàn lẹ́kún fi ra mọ́tò yìí iṣẹ́ wèrè iṣẹ́ burúkú ló jẹ́ sẹ́rí bá rẹ̀ ò ṣe balẹ̀ sẹ́rí bá rẹ̀ ò ṣe balẹ̀. kámẹ́rámà yìí gan ó yẹ ká kọ́ fún ní kò látẹ̀yìn ni. Ah, ẹ jẹ́ kí n gbé sí ókè ah, mi tí tán kì ní mo ń bọ̀ no no no no no ẹ jẹ́ kí n tàn sí kì ní bóyá ẹ. power off. ókè ó wà ní títàn tẹ́lẹ̀ ẹ̀yà. bluetooth mode. ah ẹ eh, ò ṣe ò ṣe ò ṣe. ayé máa tún play kò pò pọ̀ just. àwọn eh, ah, dúpẹ́ four one nine ṣẹ́ẹ̀rí ṣẹ́ẹ̀rí bó ṣe fọwọ́ járí pé ah! òun rí ọ̀kan gbé landicap ẹ tún porúkọ Jésù kí ni àgbàná ní ọ̀rẹ́dì wọ́n máa gbà lọ́wọ́ wọ́n máa já àgbà lọ́wọ́ ẹ̀ lójú títì ni because kí ni ṣe rí pé ṣáṣá ni ṣe pé kò ní plate number ṣe rí ṣe rí pé kò ní plate number. mo fi ìpè ọlọ́run bàbá mi kébọ̀ ó fi dàbọ̀ ṣé gbọ́ ó fi pé bàbá èdè bọ̀ ó fi gbàdúrà <laughs> ìpè four one nine. ọlọ́run má jẹ́ kó fi tẹ̀síwájú sílẹ̀ ìṣílẹ̀kùn ọ̀pọ̀lọpọ̀ ṣé mèrè fún ẹlẹ́dà fún àyíká bá mi ṣe ọlọ́run wà pẹ̀lú wa orin tẹ́ wá ṣe fún bàbá mi Àmì Jésù. Àmì. Àmì Jésù. Àmì Jésù. Àmì Jésù. Àmì Jésù. Àmì Jésù. Ọ̀pá tó ti ṣẹ́ tipẹ́tipẹ́. Ṣé rí ṣáṣá ni kò tí ì ní plate number? Mọ́tò tó yẹ kó ṣe ló máa rún mọ́gi gbẹ̀yìn ilé tá a bá fi tọ́mọ ìrì ló máa wò torí pé ó pààyàn lẹ́kún fira mọ́tò yìí ni olùyàn ní jìbìtì fira mọ́tò yìí ni gbogbo ẹ̀ bó ṣe máa wọnú ilé ayé débọ̀ nìyẹn ẹjọ́ tẹ̀lé wa ojú èmi ni fún ojú ayé lára ọkọ̀ ẹmú udọ́ra kí ni ojú àrùn ẹmú udọ́ra. ojú màlẹ́kà tó máa ṣẹ́rí ẹ̀mọ́ gígan ti wà ń bẹ̀ ọ̀rẹ́dì. ṣẹ́ẹ̀rì dáadáa abẹ́fẹ́ gbọ́ láti bẹ̀rẹ̀ ṣẹ́ẹ̀rì ṣẹ́ẹ̀rọ̀ ṣẹ́ẹ̀rì bó ṣe ara ò balẹ̀ ṣẹ́ẹ̀rì bó ṣe ń jájú ló ń fọwọ́ parí ló ń ṣe gbogbo kó sáré wá gbàdúrà hmm. olùṣọ́ olùṣọ́ òòbò oníwọ́ṣínà setting ayé ẹ máa rún ni. àtiwọ́ tó ṣe rìkọ́dì kìíní yìí mo máa wá ẹ kàn. Ìyá mi ẹni ọlá ẹni yẹ ẹni ẹyẹ. We need to talk. It's been a, it's been some days now that I've not seen you. Ọlọ́run rọ́kàn mi that I've been thinking about you. Olè. Bẹ́ẹ̀ni. Ọjọ́. Ẹ̀kọ́ sáà ìbùdó ọ̀dọ́ yìí àbàtà kan ló jọ kéyìn lọ́dọ̀ tèmi orogún lọ́wọ́ bí simi? orogún ẹ̀ ẹ̀ ẹ̀sùn orogún. ẹ jọ. ẹ èmi lè kó. eré mi àwọn ìṣẹ̀lẹ̀ yẹn wà. bọ̀dọ̀ ẹ̀sùn orogún lèmi wà ní express. ẹ jọ ẹ bá mi ẹ níyẹn ẹ bá mi wá ẹ mú wọn ẹ ẹ bá tó wá pè mí ìjọsìn ológun mọ àbájọ bọ̀ fọ́lé gan tàbí kí n ti pè mí gan látà kẹ́ wọ́n tó bọ̀ lé. ọlọ́run ṣe. ọlọ́run ṣe ẹni tó ṣe rìkọ́dì yẹgẹ máa ń wóhun ẹ̀. ẹni tí tẹ́lá mi pàdé tẹ́lá mi wúra ní à ń ṣe fídíò yín o. tẹ̀rì kan lè rí kan lè rí pé tí arọba ni wọ́n ti bẹ̀ ṣeéṣe kọ́ ló yẹ kọ́ ṣí bóòtù bóòtù àmọ́ ní bóòtù kọ́ ṣí gbogbo lẹ̀kùn mẹ́rẹ̀ẹ̀rin lẹ̀ kọ́ ṣẹ̀ṣẹ̀ kọ́ lẹ̀ ṣí bóòtù yẹn lẹ̀ ó lè gbogbo ẹ̀ wọ́n máa dàrú mọ́ wọn lójú ni. ìyàwó. ẹ bá mi wá wòlíì tó ti búra yìí ẹ bá mi wá mo ní ìdí ẹ ẹ̀yin ti rẹbí sí mo ní ìdí bọbọ yẹn. ṣe rí i ẹ wo olùṣọ́ ó kàn fọwọ́ korí ó fi kàyà ìdókù nǹkan ṣèbí sign of cross ni tá a bá ń sọ fún wọn wọn lólùṣọ́ làwọn pa àwọn tí àwọn tí àwọn tí ń ṣọ́ ẹnu ọ̀nà ó ti tó hundred years. ṣẹ́rí nǹkan tí mo léètì nìyẹn ọlọ́run ìpè bàbá ẹ̀ ọlọ́run ìpè bàbá ẹ̀ débọ̀ ta ló sọ fún ẹ pé ọlọ́run ló pe débọ̀. àbóhùn kọ́ làṣírí ẹ̀ tú síta gbangba yìí olórí burúkú Ondo lélẹ̀ Ondo náà ti fi oko oko oko oko náà fi sọma sọ́ọ̀tì ẹ̀ jáde oko òru òru náà òru náà lọ́ba kó ẹrù ẹ̀ òru náà bá kó ẹrù ẹ̀ nígbà tán bẹ̀rẹ̀ sí ní sọ lóko ó dó wọn níyàwó ó dó wọn lọ́mọ òdọ́mọdó yá ni àtújalè ó lè yẹ wọ́n ti fi ṣépè fún wọ́n ti fi ṣépè fún tó bá ti ẹ̀yẹ pé olè lọ sọ pé ojú jà ń bíbà wọ́n gbogbo ẹ̀ pé wọ́n disappear kini. ẹ̀ gbogbo ẹ̀ náà ni wọ́n ti ń gbé mo sọ pé kò kùnà tó mo wá fẹ́ wo bàbá ńlá ẹnì kankan nínú yín tó máa sọ fún mi pé òun fẹ́ disclaim òun fẹ́ disclaim kini. yìí uh, Baba Chairman it's very, very unfortunate. Baba Chairman Nurebisi it's very, very unfortunate. Tẹ́ bá gbọ́ Ah eh. Wọ́n no ah eh. Sorry, eh, message ń wọlé lórí or ẹ lórí ṣiríṣi. wọ́n ní kẹ́hìndé lórúkọ prophet yìnyẹn odidi ìbejì ló tún jalè tó dẹ̀ mọ̀ pé èèwọ̀ ìbejì ni láti máa jalè láti máa mú kan mọ́kan láti máa ṣe tánà dí èèyàn èèwọ̀ ìbejì ni èèwọ̀ ìbejì ni lọ wádìí orúkọ ẹ dáadáa lọ wádìí orúkọ ìyá ẹ dáadáa tó bá yẹ pé ẹni tí ò kì í mú kan mọ́kan tó yẹ pé èèwọ̀ wọn ni èèwọ̀ ìbejì ni láti jalè èèwọ̀ bèjì láti ṣe tánàdí nítorí pé òwò ilé tó gbẹsọ ilé tó gbẹ di tútù ní bèjì ṣùgbọ́n wọ ilé tó tútù ló fẹ́ sọ di gbígbẹ ìwọ náà ti wà lára wọn sì tó máa ṣẹ̀sìn gbajúmọ̀ wọ́n dẹ̀ ó ti ń lò ó ti ń lò wọ́n ló according to nǹkan tí wọ́n kọ sí bíbá ẹ̀ wọ́n ló ti ń lo Kẹ́hìndé yẹn tipẹ́tipẹ́ látìgbà tó ti wà ní ní Ìbàdàn nígbà tó wà ní Ark oníkálukú ń sẹ́ndì mẹ́sẹ̀jì síbí o àwọn tí wọn ò fẹ́ sẹ́ndì mẹ́sẹ̀jì dàrẹ́ẹ̀tì wọ́n sẹ́ndì ẹ̀ síbí báyìí wọ́n sẹ́ndì ẹ̀ sínú kinní fún mi mi ò lè gbọ́ ọ́díò tí ò bá ti lè táìpù nǹkan mi ò lè gbọ́ ọ́díò torí ti bá ń play ọ́díò wọn máa gbóhùn yín mi ì dẹ̀ fẹ́ mi fẹ́ kọ́ tẹ máa ní ìyá kan lọ play òun yín lórí kinní jẹ́ kí n tó wo tẹlómi hey. tẹnìkan tún nì. Mm. mm. mo ń bọ̀ ah message mo àwọn message kan wà tí mi ò tó máa mú hiccups wá mm. Mm. Hmm. Mm. mm. bàbá ẹ bọ́ ibẹ̀ ṣe mọ̀ pé nítorí pé ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa bẹ́ẹ̀ ni olè kẹ́hìndé ni ohun yẹn kì í ṣa kẹ́hìndé gbẹ̀gbọ̀n hmm, gbogbo àwọn kẹ́hìndé náà máa ń ní lọ́wọ́ náà ìpátá ni wọ́n ìpátá ni wọ́n hmm. débọ̀ bàbá Bàbá Lamidi, chairman of Rebisi, ẹ wá gbọ́ nǹkan tí Débọ̀ sọ nípa yín. Tó bá nírọ́ ni mò ń pa àbírọ́ lẹni tó send message yẹn pa ló ń pa sí mi. Pẹpẹ ló máa pa e, Débọ̀ lóhùn fún yín lówó. Ṣé mọ̀ pé àwọn ọmọ òwòrò wọ́n ṣépè fún yín lálẹ́ te tẹ wá sórí kinní. Ẹ rí i pé mi ò bá yín sọ̀rọ̀ mọ́ láti ìgbà yẹn nítorí pé kí ni mo mọ̀ yín èmi mọ̀ yín délédélé and I know you spiritually mi ò dẹ̀ fẹ́ ẹ jẹ́ ká fi bẹ̀yẹn sílẹ̀ ẹ wá sórí program ẹ ní ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ mo gbà fún yín bẹ́ẹ̀ but àwọn nǹkan tẹ́ ń sọ lẹ́yìn tẹ́lẹ̀ le sọ fún mi ara ẹ̀ náà ló ṣe wà ń jáde kò sí ìtẹ́sọ lẹ́yìn tí mi ò gbọ́ o tó yẹ pọ́tọ̀ nìkan ṣe àpé mò ń sọ fún yín pé ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ń sọ fún mi ọ̀tọ̀ dẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ bá wà lójú fọ́nrán yìí tẹ́ ń gbọ́ lẹ́yìn ẹ rí i pé mi ò jojú mẹ́ràn o ẹ rí i pé mo fún yín lọ́wọ́ o nítorí nǹkan tó wà nídìí ọ̀fà tó ju òjé lọ kó máa yé mi kó máa yé yín mi ò rí yín rí sójú ẹ rí mi rí ẹ̀yin lè ti mọ̀ mí lójú náà nítorí nǹkan kan tó bá nǹkan kan dé ẹgbẹ́ sọ nǹkan tí Débọ̀ So Débọ̀ sọ pé òun máa ń fún yín lówó ó lóun máa ń fún ṣíàmánu Rẹ́bísí lówó ó ní sometimes nígbà míì ní after bóyá kan ṣe ìwúyè àbí kan wá ṣe nǹkan kan ó lẹ́yìn náà máa ń gba return ṣe rí tí mo bá tí mo bá súnmọ́ tí mo bá ń fà yín létí tẹ́ ẹ bá sọ pé ẹ ní gbọ́ ẹ máa máa ṣẹ̀sìn ni tó dàtẹ̀ mí á lè máa jèrè ọ̀rọ̀ lára yín bàbá Lámídì ẹ mọye ìgbà tèmi pẹ̀lú yín tájọ máa ń sọ̀rọ̀ lẹ́yìn lẹ́yìn kí n tẹ́ máa sọ fún mi pé bẹ́ẹ̀ kọ́ nǹkan tẹ́ fi ń ara yín ni wípé ṣé mo mọ̀ wípé gbogbo ìbẹ̀kọ́ lẹ̀ ń gbé cert true nǹkan tó bá dẹ̀ sọ fún yín òun lẹ ń lẹ́mọ̀ gbogbo nǹkan kan lẹ́mọ̀ torí ó ní àwọn nǹkan kan tí olúwa gbé yín lọ ṣe and i believe you ṣùgbọ́n láàrin ọdún kan tí débọ̀ ti wà ń bẹ̀ yìí ó ló níye tóun ti kó lé yín lọ́wọ́ ẹ̀dẹ̀ dojú tira yín láì kìí ṣe ni. You disappointed yourself not me because I know this all along We pay. Debo, ń fún yín ní nǹkan ṣùgbọ́n ẹnu ọmọdé ò gba ìyá mi pàdé mọ́ nítorí nǹkan kan àti nǹkan kan tẹ́ ẹ dẹ̀ mo fi fún yín lọ́wọ́. ó mà o ó tí ènìyàn nǹkan tó sọ nìyí o nǹkan tó sọ pé ó ní nǹkan tẹ̀ ṣe lè sọ̀rọ̀ jáde ni pé ẹni tó bá ti jẹ dodo, kò lè ṣe òdodo kì í ṣe pé ó ní kì í ṣe pé ó sọ pé kò lè sọ òdodo ó ní kò lè ṣe òdodo. chairman baba Lamidi you disappointed yourself mo ti sọ pé Ọlọ́run má jẹ́ kí n gbọ́ nǹkan báyìí lórí yín pé nǹkan tẹ́ ń sọ yẹn ni kí n dì mú àwọn ọmọ òwòrò wọ́n sọ lọ́jọ́ yẹn wọ́n ní ẹjọ́ ń ni mo pè yín mo sọ fún yín nǹkan tẹ́ ẹ bá wọn kankan àwọn kankan kankan sọ níbi tẹ́ ẹ ti jókòó tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ mo gbọ́ alákòóbá lọmọ tó ń pè ní débọ̀ yìí mo gbọ́ mo sì fi gbígbọ́ ṣaláì gbọ́. màá kìlọ̀ fún gidigidi kó má fi tiẹ̀ kó bá ìrìn àjò ayé mi gbogbo ẹ̀ ni mo gbọ́. ṣe mọ̀ pọ́ mọ ìbílẹ̀ paraku ni mí ṣẹ̀rí sì pọ́ mọ ìbílẹ̀ paraku ni mí nítorí pé ẹnu mi ẹnu ọmọdé ò gba ìyá mi pa ìtàn mọ́ kínníkínní tó gùn gbọ́ọ̀rọ̀ sísàlẹ̀ lábẹ́ yìí mo sọ nínú ọkàn mi pé ah nǹkan tí mò ń gbọ́ yìí kó má jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ibi tí kí n jóhùn sí nì tẹ́ ẹ ti máa ṣẹ̀sìn gbajúmọ̀ ẹ rántí nǹkan tẹ́ gbé dání ẹ rántí nǹkan tẹ́ gbé dání ẹ rántí nǹkan tẹ́ gbé dání ẹ já kúrò lẹ́yìn débọ̀ kó tó bàjẹ́ ìyẹn ní ti ọmọ ọgbà ni mò bá yín sọ yìí torí tọmọ bá sáde ọgbà ọgbà láti gbà ni ọ̀rọ̀ ọmọ ọgbà ni mo bá yín sọ yẹn o ọ̀rọ̀ ọmọ aládé ni mo bá yín sọ yẹn you are a disappointment to yourself not me. ó tún sọ títí débi wípé ẹ̀yin lẹ bá sẹ́kítírì church le bá wáyàwó bàbá ọ̀rọ̀ orokpo, mo fi méjì yẹn sílẹ̀ mo fi ìtókù sínú torí pé ọmọ aládé kan náà jọ ni wá ṣé àwọn mo sọ fún yín mo ní bọ́ ọmọ ìyá mi bá ṣe wọ́nàwọ́nà tó bá bọ́ sọ́wọ́ mi máa gbé wá mo tiẹ̀ tún máa ń kìlọ̀ kinní kan fún àwọn ọmọ ìyá mi àwọn ọmọ ìyá mi ni ọ́sítàjà fún láìmí sọ́wọ́n fún ọmọ bàbá mi rí o tó rà pọ̀ mo lẹ́nikẹ́ni tó bá fi ojú ẹ̀ wá ṣe mí ní ṣùtá lójú oorun mo ní máa wọ̀n fún so ní kálukú wọn kọ́ ya máa lọ tẹ̀lé amádùúrà pẹ̀lú ọmọ ẹ̀kọ́ rojú wọn lò. I don't joke with nǹkan tó máa pààyàn lára tó máa bá ti jẹ́. ọmọ yín ń jalè ẹ ló fẹ́ wọ́ kí ló dé tẹ́ tètè bá wí kẹ lọ sín gbẹ́rẹ́ sójú ẹ̀ kẹ yọ kúrò tó bá ipá fi ṣe ni ló dífá fún ọ̀rọ̀ Muyideen àti eh, Gabriel àṣírí ni àṣírí Ilé-Ifẹ̀. Hmm. àṣírí ẹ̀yìn ilẹ̀kùn nǹkan tó ṣẹlẹ̀ ádà èèyàn kan wọ́n ní nǹkan tí mo sọ kinní kan kìdì kan kò yẹ kò rí bẹ́ẹ̀ ìbáà jẹ́ pé èèyàn kan ló kọ́ mú ìdí nì pé kó jápa kúrò lọ́dọ̀ àgbàlá Gabriel ìyògo ọlá fún Ọlọ́run máa bu ọlá fún ẹni tó ṣe tó sin ní pẹ́rẹ́ pàkọ́ yẹn ìyá yẹn ti pọ̀ jù nítorí pé kí ni nítorí pé ó fẹ́ tú àṣírí kọ̀ọ̀kan síta a máa bá ìdókù sọ lórí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel lọ́la láṣẹ Èdùmàrè Àgbàlá Gabriel gbogbo old video tó bẹ̀rẹ̀ sí ní kó jáde nípa nǹkan tó ṣe fún Muyideen ṣé Muyideen nìkan ló ṣe nǹkan fún àbí nítorí pé àwọn kan fi ṣe èso inú ẹ̀ kú ṣèbí lórí ọ̀rọ̀ yìí náà ni ni ẹ jẹ́ kí n gbé pamọ́ síbẹ̀. chairman rebisi babalamidi you disappoint me big time. But I'm not the one you disappointed. And you disappointed yourself. You didn't disappoint me. You disappointed yourself. But ó dùn wonu wọnú egungun nítorí pé mi pelu yín a jọ sọ̀rọ̀ mọ̀lẹ́bí lẹ́yìn ilẹ̀kùn. And I've warned any every one of you. As much as I love you, if I see that you do anything that will tarnish the image of Olomo Plenty, I will blow it out. tó bá tún ṣe nǹkan tó tún dà màá tún wá màá tún wá sọ. For the last time, I want all of you so-called um, Olusoji Daniel, evening, my love. How are you? <laughs> Gbé fún, gbé fún, gbé fún, gbé fún. <laughs> <sighs> you people are making me angry. midi. I'm so, so disappointed in you. I just sọ̀rọ̀ lẹ́yìn bí You told me this is the truth and I believed you, but you betrayed me. You betrayed my trust in you and I will treat your fuck up. Tásìkò bá tó. Wọ́n dẹ̀ tún bá wọn ṣe hook mo treat yín bí ọmọ ọba tàjọ jẹ́ máa treat fọ́kọ̀pù yín torí mi ò lè fi iṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ mi kí fi ṣe ti mọ̀lẹ́bí ó ní ẹ̀ ń gba return lórí olè tó ń jà ó ní ẹ̀ ń gba lori lórí iṣẹ́ burúkú tó ń ṣe ó ní gbogbo ẹ̀ lẹ́mọ̀ ó ní pé ẹ ti jẹ́ dòdò ẹ lè ṣe òdodo. fuck you sir sorry the f word o gba ó gba àárín méjì eyín mi ló gbà jáde èmi náà ohun eh, eh, àbí ti ń pè ìjọ̀gbọ̀n mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ lọ́rọ̀ lẹ́tà f yẹn ó fò jáde láti ìdí mi ni. <laughs> ẹ wá sórí orí program mi sọ and I believed you. I stood by you. Mo tún bí àbá àwọn tí Rẹ́bísí sọ̀rọ̀ àwọn tí Òwòrò mo tún bá wọn sọ̀rọ̀ lẹ́yìn wípé ó dàbẹ́ ní pé ọmọkùnrin fẹ́ kó yọ́yọ́ bàbá ẹ̀ lọ́wọ́ ni àwọn ènìyàn sọ fún mi pé ní agbára Ọlọ́run wọ́n jọ máa ṣẹ̀sín papọ̀ ni bàbá ẹ ṣẹ̀sín àbẹ́ ẹ ṣẹ̀sín Débọ̀ tẹ̀ ń báàkì tẹ̀ ń protẹ́tì òun ló tu yín síta yìí iṣẹ́ ìránṣẹ́ mi iṣẹ́ ìránṣẹ́ mi mi ò mú ní yọ̀bọ̀kẹ́ o. lórí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel nítòótọ́ tomorrow Monday is my lazy day but I'm not giving it as my lazy day tó bá di alẹ́ àbí lọ́sàn-án bó bá ṣe gùn mí sí ni a mú láti ibi pẹlẹbẹ tó dàbẹ ní pé bí rogodo làwọn èèyàn ti ń mu ẹ wá ń pariwo Muyideen ẹ ẹnìkan ló wà nídìí ẹ ẹnìkan sọ pé òun fẹ́ gbé lọ sí ìlú òyìnbó nísìnyẹn ni sọ pé òun yóò gbé lọ sí oníkálukú ló lè wá fọ́ọ̀mù sórí nǹkan tó wà láàrin Àgbàlá Gabriel àti Muyideen tí wọ́n sọ ní Emmanuel ẹ gbọ́ orin tí àṣàkẹ́ kọ ni ọlọ́ládé mi àṣàkẹ́ bí ẹ bí ẹ bí back ẹ ṣe máa sọ bóyá yẹn ló dẹ̀ sọ kínní yẹn fún orúkọ ìyá ẹ̀ ló ń lò orúkọ ìyá ẹ̀ ló ń já ṣàkẹ́ ẹ lọ gbọ́ dọ́ọ̀l single tán pè ní dọ́ọ̀l ẹ lọ gbọ́ hmm? ẹ má jó sí ẹ meditate lórí ọ̀rọ̀ tó ń So. ẹ wo lonely at the top kéèyàn ní gbogbo owó àgbáyé kó dẹ̀ tún wa wà lonely nínú doll ó sọ fún wọn o lẹ́nu ń mẹ́nu ó ní nǹkan tó bá Ni kóun fún kẹ fún un jẹ òun á jẹ lonely at the top O ni mo sáfáyé mo fọ́fáyé o mí pé mo bẹ̀rù ẹ̀yin àgbà mo fún ẹ̀yin àgbà lọ́wọ́ ti yín ṣé rí gbogbo àwọn ọmọ tí wọ́n kọrin nísìn ẹ má kàn máa jó sí jó wọn for nothing sit down and listen to the lyrics ẹlòmíì nínú orin ẹ̀ luciferi ló ń praise ní gbogbo ìgbà tẹ́ ẹ bá gbọ́ dáadáa àárín méjì náà máa ń kì í sí ẹ lè gbọ́. wọ́n kàn lè sọ pé ṣé ẹ̀yin rò pa ẹ̀yin máa rò pé ó máa sọ pé ṣé ìtì ni àbí kó síìtì but satan ló pè yẹn satan ẹ lọ gbọ́ àwọn orin Michael Jackson kẹ lọ gbọ́ bí tó ti ń pèsè satan ẹ fọ́ dànù Bàbá Lámídì bọ́rọ̀ yín ṣe rí nìyẹn. tẹ́ bá ẹ má pè mí o ẹ má pè mí for now ẹ dẹ̀ má message because inú mi inú inú mi rú sí yín torí pé àjọjọ́ ọmọ ọba ìhun tẹ́ sọ fún mi lẹ́yìn ilẹ̀kùn mo gbà yín gbọ́ ìhun tẹ́ sọ lórí láìfù mo gbà yín gbọ́ ẹni tẹ́ ń bo àṣírí lo ló ashiri àṣírí yín síta yẹn. Nonsense. God bless you gbogbo ẹ̀yin ẹbí mi ẹ̀yin tèmi ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin láṣọ tí mo fi ń bora ẹ̀ ní ya kúrò lára mi orí tèmi náà mẹ́yìn bí ọ̀rọ̀ pọ́tébù ó ní kí Tiwa Savage kó lọ gbà ẹjọ́ ẹ lọ gbàjẹ́ nítorí mi <laughs> ẹ gbàjẹ́ nítorí mi ẹ gbóṣó nítorí mi I love you all. And I'm loyal to you all. Anybody that attack you, <laughs> a máa jọ náà tán bí owó lórí social media ni. So, ó dífá fún ẹ̀yin tẹ́ ń lo threatening life. Àwọn tí you won't follow me, tí won't comment. Àwọn tí you won't follow me tí won't kì í sọ̀rọ̀ ẹ̀ ní nǹkan kan ṣe sí wọn Eh. ẹ̀ ní kílẹ̀ wọn fẹ́ báwo lójú ṣe lo ojú ẹ̀ ṣùgbọ́n àwọn tó ń comment ẹ lọ inbox wọn yẹn ah i will give it to you jẹ ṣé ẹ mọ̀ wípé èèyàn lè ṣe ráìsì báàgì kan fún ìlú kó jẹ kí wọ́n máa jẹ tí kò tiẹ̀ ní tó ṣùgbọ́n tí ìlú bá ṣe síbi ráìsì ẹyọ kan ṣo fún ẹ wọn bí gúdù mọ fádà ẹ ó máa jẹ ó máa kú síbẹ̀ ni máa ṣèrẹsì síbi kan fọ́pọ̀ nínú yín máa dẹ̀ fún ọ̀pọ̀ níládìí oníkà kan màá dẹ̀ tún ṣe kí ni màá gbé ìdá Michael mi jáde tí màá fi ṣe ìpè náìtì. Don't trust anybody. Don't back anybody stupidly. Bàbá Débọ̀ lòun fún yín lówó. Ó lẹ́ẹ̀ ti jẹ dòdò ẹ̀ lè ṣòdodo mọ́ àìsí ìwà tẹ́lẹ̀ mo dẹ̀ sọ mo ní gbogbo nǹkan tó pamọ́ lójú ọlọ́run tó pamọ́ lójú ènìyàn excuse me mo ní kedere ní lójú ọlọ́run mo ní ní àìpẹ́ ní àìjìnà olúwa jẹ́wọ́ ògo ẹ̀ olúwa mi jẹ́wọ́ ògo ẹ̀ ó wá dùn mí. ó dùn mí ó dùn mí that I stood by you. I listened to what you told me and I believe it. To ẹ bá me argue, ẹ bá mi argue, ẹ bá mi argue. Tẹ́ tó sọ pé ah, ah, ah, eh, yèyé ṣé èyí ye. purọ́ tàn mí jẹ ni She èyí lè ṣe kinní kan ni. Yes. To pàjọ jẹ́bi kan náà mo gbà yín gbọ́. Ṣùgbọ́n nǹkan kan tí mo máa ń sọ ni pé ẹni tó bá rò pé òun lè dalẹ̀ mí lẹ́yìn kò ní dalẹ̀ o, ó máa ṣẹ̀sìn o. God bless you all. Hallelujah.